àti àwọn yahudi àtàwọn nasara àtàwọn sọ́ọ́bíà ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan ìdí sìnsìn dáadáa eléyìí ń dojú sọ ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹni tó máa sọ pé gbogbo ẹ̀ náà lọ wọlé ìrúkọ lọ sọ pé tó bá ti gbàgbọ́ náà tó sì ṣiṣẹ́ rẹ̀ yọ gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù òní jẹ́ tiwọn ìbànújẹ́ òṣìṣì fún wọn. so àwọn lérò pé wọ́n sẹ́kù yín òwúdi ni wọ́n sọ rí rẹ̀ lẹ́yìn tó lọ́ọ̀ tó náà nàbì sọ̀rọ̀ wá àlùsọ wọ́n sẹ́kù náà sọ́ra ni wọ́n sọ rí rẹ̀ lẹ́yìn tó lọ́ọ̀ tó náà nàbì sọ̀rọ̀ wá àlùsọ kìí ṣe bẹ́ẹ̀ o kìí ṣe bẹ́ẹ̀ o ìtumọ̀ ayé ni pé wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ wọ́n ti kọ́kọ́ jẹ́ yahudi wọ́n jẹ́ nasara wọ́n jẹ́ sọ́ríà àwọn ní ìsìn wọ́n ti gbọ́ lọ́wọ́ wa. ìgbà tí ìkíní kejì kẹta wọ́n sì ti gbọ́ lọ́wọ́ wọn kí ni wọ́n dà wọ́n di mùsùlùmí. torí ẹ̀ ọlọ́wọ́n bá nínú ayé mi ó ní wọ́n inna min ahli al-kitabi laman yu'minu billahi wa ma unzila ilaykum. وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب هذا أو كما بنا أهل الكتاب تزكون قولهم وبابو ما زتون فهم أي مسلمين القرآن ما تبعبو wọ́n yé ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó pọ́kú àwọn eléyìí wọ́n gbẹ̀sẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ayára sí dájọ́ tó túmọ̀ sí pé wọ́n sì jẹ́ ahlul kitab tó sì túmọ̀ sí pé wọ́n jẹ́ ahlul kitab tó túmọ̀ sí pé wọ́n jẹ́ ahlul wọ́n jẹ́ kèfèrí iná ọlọ́run ọba tó wọ́n sọ yìí pé wọ́n gba Kùránì gbọ́ wọn gbẹ̀sẹ̀ wọn lọ́dọ̀ rárá ẹjọ́ ti mú wa gba alukurani ó ti mọ̀ sí wọn ti kó ní ahlul kitab àti tẹ̀lẹ́sù ẹ̀rọ sì jẹ́ pé arí púpọ̀ nínú wọn islam lójú ayé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni walladhina ataynahumul kitab àwọn ẹni tá a ti fún tíra ṣáájú tìyẹn tí wọ́n sì ń gbé tíra yìí dúró tí wọ́n ń lo àwọn òfin tó wà mí tí wọ́n ń jìnà sí gbogbo tí wọ́n ní kí wọ́n má ṣe bẹ̀. ọlọ́run láwọn ilé yafrahuna bima unzila ilayk wọ́n máa dunnú sí ta sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wa sallam ìyẹn al nítorí pé wọ́n ti rí nínú ìwé tó wà lọ́dọ̀ ohun tó ń tọ́ka sí òdodo al àti pé ìwé wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ó ti fún wa ní ròdù nípa alukur'an ẹ̀kọ́ gẹ́gẹ́ bó náà wá ti sọ yìí pé الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون àwọn ìdá ti fún nítorí aṣíwájú ti yín tí wọn gba islam tí wọn kí alukur'an ní pàápàá kékeré wọn ti jẹ alùpùpù tábìlì tẹ́lẹ̀ wọn á gba islam wọn á kí al-Qur'an ní pàápàá kékeré ulaika yu'minuna bihi ọlọ́run láwọn eléyìí ló gba al-Qur'an gbọ́ wa man yakfur bihi ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí al-Qur'an fa ulaika humul khasirun àwọn àti oṣooṣù ọlọ́run bá tún sọ pé qul aminu bihi aw la tu'minu ọlọ́run ní tó bá wù yẹn gba al-Qur'an tó bá wù yẹn má gbà gbọ́ tó bá wù yẹn gbàgbọ́ tó bá wù yẹn má gbàgbọ́ ìyẹn ni pé ẹ̀yin kò fọ́ títí dídá òpin là kìíyà tó bá wù yẹn gbà kúránì tó bá wù yẹn má gbàgbọ́. innal ladhina utul ilma min qablihi àwọn ẹni tá a ti fún ní mà ṣáájú kálukúránì tó dé àwọn tó yẹ kó tìrà kan bẹ lọ́nà ṣáájú alukur'an idha yutla alayhim tó má fi lè gé alukur'an yìí fún wa yakhruna lil adqani sujada wọn a máa ṣubú forí kalẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa yaquluna subahana rabbina wọn máa ní ògo ní fún olúwa ẹlẹ́dàá in kana wa'du rabbina la maf'ula dájúdájú àdéhùn ọlọ́run ní ọ̀sẹ̀ náà ó ti sàdéhùn pálí kùránì mọ́ ó sì dé bó sàdéhùn ó ti sàdéhùn pálí kùránì mọ́ ó sì dé bó sàdéhùn sọ wá rò pé ọkàn máa lórí pé wọ́n kàn forí kanlẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sì pè fèrè sàkúrà kò lè ṣèṣe níjọ́ ti mú àwọn aṣubú forí kanlẹ̀ fàlùkùrà ẹni tí wọ́n gbọ́ tán ké sí wọn létí wọn làkọ́dá asilam wọ́n gba islam wọ́n gba islam torí kí láǹfààní pé wọ́n mọ̀ kó òdodo ní nǹkan àmọ́ ní fi ṣiṣẹ́ òdodo ní nǹkan àmẹ́mi ò ní tẹ̀lé tí ń pa mí lásìkò tọ́ ọlọ́run ọbẹ̀ lè dá wọn ó ní. ọlọ́run pe àkíyèsí wa nínú àwọn àyà yìí lọ́sídì pé ń bẹ nínú àwọn ahlul kitab àwọn ẹni tó ti pé tírà bẹ lọ́dọ̀ tẹ́lẹ̀ tí wọ́n gbàgbọ́ pọ́lọ́n lọ́rọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ló sì fi àkùránì ló fi ránṣẹ́ sí ṣe àfọpọ́lọ́ gbé kalẹ̀ torí ẹ̀ ló ògo ni fúluwa ẹlẹ́dàá in kana wa'du rabbina lamaf'ula àdéhùn lọ nǹkan tí ó ṣe tí ò ní yẹ torí ẹ adúpọ̀ fọlọ́ wọn bá ọlọ́run ni wa mina al-ahzabi man ó sì ń bẹ nínú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ẹlẹ́sìnjẹsìn tó ṣe é pé wọ́n ń takò apá kan nínú Al-Qur'an dáhùn sọ pé rọ́ọ̀nù wọ́n ní kí sọ̀rọ̀ lọ oríṣiríṣi náà ni ní ìgbà tí mujahid tó sọ pé wọ́n mìíràn ahzab ìyẹn ni al-yahud wọn nasara wọn yahudi àti nasara àwọn kan bẹ́ẹ̀ nù wọn tó sọ pé mànyún kẹrù bàbáwò tí wọ́n pe apá kan nínú alukur'an nìyẹn nítorí káwọn alùkìtà àbùtẹ́rì yẹn àsìkò tá alukur'an dé sí àwọn kan nínú wọn sórí rẹ̀ àwọn kan nínú wọn sórí ibu àwọn ata ló sórí ilé nu wọn àwọn làwọn tó sọ pé ń gbàtà kúránì dé wọn gbàgbọ́ wọn di mùsùlùmí gẹ́gẹ́ bí Abdullah ibn Salam Abdullah ibn Salam olùmọ̀lá nínú àwọn olùmọ̀lá àwọn Yahudi kò sẹ́nìkan tọ́jọ́ kọyìn rẹ̀ kéré wọ́n yẹn sì kọ́ka rẹ̀ ṣe wé kí wọ́n má wọ́n má wo ewé yìí dáadáa mọ́ka ṣùgbọ́n nígbà tí bàbá yìí gba ẹ̀sìn Islam kí ẹ máa wo àwọn Yahudi o Ànábì sallallahu alaihi wa sallam Abdullahi bin Salam ó ní àwọn Yahudi elétekéte ni wọn tó bá sì fẹ́ mọ̀ wọ́n bí wọ́n léèrè pé ta ni bí wọ́n léèrè pé ta ni so Ànábì sallallahu alaihi wa sallam. ó sì ṣe bó ti ṣe wí lẹ́yìn ìgbà tó bá bí mi léèrè pé fi tó wọn létí pé mo ti di mùsùlùmí kò wọ nǹkan tí sọ yé sí pé wọn mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run yé sí pé wọn mọ̀ pé òdòdó ọlọ́run fún wọn tó ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé wọ́n mọ̀ àwọn àṣàkàkọ́ gẹ́gẹ́ bí gbogbo ẹni títí ra ń bẹ lọ́dọ̀ rẹ̀ lónìí náà ẹni tó ní ìwé kan lọ́wọ́ tí ń pè kò kò sẹ́nìkan tí ọmọ rẹ̀ so ṣùgbọ́n àti wí àti wí káwá pé àwọn náà làwọn àfi dáǹsì lẹ̀ làwọn lọ gba nǹkan táwọn míì dìbò àwọn táwọn àwọn tá làwọn míì àlọ́ lọ́wọ́ ẹlẹ́dàá lọ́sọ̀wé kalẹ̀ fi tiwa lẹ̀ má jẹ́ kí tiwọ́ ju oṣù rí ibu ọlọ́run lọ́sọ̀wé kalẹ̀ gbàǹtọ́ lọ́wọ́ bá sọ kalẹ̀ bọ̀ tó o ti gbàǹtọ́ lọ́wọ́ sọ kalẹ̀ bọ̀ wọn náà kó rẹ̀ Abdullahi bin Salam. anabi fi síbi kan ó wá pè àwọn yahudi abdullahi bin salam bẹnulẹ anabi wọn bá àwọn di yẹn sọ tẹ ẹ ma abdullahi bin salam wọn ni haburuna ibnu haburina olùmọ̀nláwa nìyẹn ọmọ àwọn aha níta fẹ́ gbọ́ láti gbọ́ báwo wá ni tí mo bá ọmọ hábùrò yín òun mà ti jẹ́rìí òdodo sí islam wọ́n mà ti gba islam gbọ́ wọ́n mà ti gbèmí anabi muhammad sallallahu alaihi wasallam gbọ́ kí lẹ́yìn wàá rí sọ sọ̀rọ̀ rẹ̀ ọ̀nà kọjẹ́jẹ́ bẹ́ẹ̀ kọjẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ́nà bá yọjú sí wọn bẹ́ẹ̀ ni wọ́n ti di mùsùlùmí ó kpọ̀rọ̀ lélẹ́yìí tá ń dààmú <laughs> ẹni dáké lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan yìí ilẹ̀ lọ́lùmọ̀ yìí ọmọ olùmọ̀ bóòlù sì wá dòkú lọ lójijì ó túmọ̀ sí pé ìfẹ́ nu fífẹ́ máa sọ̀yàn nù èèyàn ó ro dodo fótó fòtó báyìí èèyàn sì máa mọ̀ máa takò torí pé kìí ṣe pé torí pé kọ̀ máa lódodo àmọ́ tó ń bá fi lè lọ lódodo yóò gba nǹkan púpọ̀ fún yóò nǹkan púpọ̀ fún torí àwọn kan nù àwọn ṣùgbọ́n tẹ bá wo gbogbo wọn lápapọ̀ àwọn ahlul kitab ẹ rí i pé ẹni tó gba islam nù wọn kò tó ẹni tí ó gbà ẹni tó gba islam nínú wọn kò tẹni tí ẹni tó gba islam kò tó ẹni tí ó gbà ẹ̀yin náà tẹ bá sì kíyèsí dáadáa ẹ rí i pé bọ́lá wọn bá ti ṣe sọ náà لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ọlọ́run náà rí i pé àwọn ẹni tó ṣe é pé wọ́n jẹ́ ọ̀tá tó lágbára jù sí àwọn olùgbàgbọ́ òdodo náà làwọn Yahudi à wọ́n kórìíra àwọn mùsùlùmí ga wọ́n kórìíra àwọn mùsùlùmí ga ẹ rí i pé táwọn Nasara kọ́wọ́ lé wọn tí wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. ok ẹ wá wò ó ọlọ́run ọba ní tàwọn ànàsọ́ra sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tàwọn Yahudi àwọn ànàsọ́ra ọ̀pọ̀ làwọn àwùjọ láwùjọ gbogbo àwùjọ tiwa náà gbẹ̀yìn rẹ̀ wọn náà ó lè mọ àtúmọ̀ wọ́n wo ìhà tí nàsọ́ra kọ sí ọ wo tí àwọn fojú rẹ̀ rí nítorí wọ́n mùsùlùmí torí pé wọ́n bá jẹ́ mùsùlùmí ókè àwọn sì lọ́lọ́ ní ẹ rí i pé wọ́n súnmọ́ wọ́n súnmọ́ múmi tó lè fẹ́ràn múmi ókè ẹni tó súnmọ́ láti fẹ́ràn wa ni tiẹ̀ náà lè tó bá táwọn yahudi wa kọ́ yóò lè kéka torí ẹ gidigidi islam bàjẹ́. bó wa làwọn yahood àwọn ìyá àti bàbá nìyẹn torí ẹ àwọn ẹni tó gbàgbọ́ wọn àti kankan lẹ́gbẹ̀ẹ́ tí ó gbà kódà tó fi dòní kódà tó fi dòní ẹni pé tẹnìkan nu ọtún bá gba Islam wọn fìtínà rẹ̀ dọ́gba àyàfi tán bá rí pé tọ́ gbogbo ọ̀nà táwọn fa àwọn ọ̀padà rí so ni wọn tó gbà ká wọn àmọ́ gbogbo fìtínà tí yàn máa ṣe láàyè wọn rí pa àwọn sí i lójú ọ̀nà àti rí pé àwọn dá padà torí kò wá wọn kó jẹ́ pé ẹnìkan wà ní àwọn tí ọmọ kan kó lùwọ́ Allahu ahad bẹ́ẹ̀ tó sá wọ àwọn náà ní ti gbogbo èèyàn ń sọ náà ní kí wọn náà máa sọ pé thalithu thalatha ní ti gbogbo èèyàn ń sọ ní kí wọn náà máa sọ pé thalithu thalatha ti máa wà wọn. الدين تنطق ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم àti Yahudi àti Nasara wọn ò lè yọnu sí ọ títí tó fi máa tẹ̀lé ẹ̀sìn wọn tí wọn náà bá ti máa bá wọn ṣẹ̀sìn wọn à lè yọnu sí ọ láéláé ẹ̀rí pẹ́ lómi ọ̀fẹ́ bẹ́yìn sẹ́ yọ máa dá mẹ́jọ mi pé tó bá fẹ́ káwọn máa bẹ̀ ọ́ sẹ́ àfi kí wọn náà dirú àwọn ẹ̀rí pé yanya yanya làwọn máa sọ wọn ò ní tìrù wọn ò ní tìrù subhanallah òdodo lọ́rọ̀ lọ walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum àwọn ẹni tó wá gbàgbọ́ tó ti bá ti ṣe kéré àwọn náà láàmì làákà má ti ṣe kéré wọn láàmì làákà láṣà láyé lónìí àwọn náà rí àwọn ẹlòmíì ti ga ga ga ga ga ga nínú ojú ọ̀nà àwọn ahlul kitab ṣùgbọ́n tó ṣe kọ́lọ̀ ẹlẹ́dàá ọ̀padà fún wọn mọ̀nà lọ sí ẹ̀sìn Islam wọn gba Islam ìgbà míì gan àwọn gan ọlọ́run lò wọ́n láti fi tan ẹ̀sìn islam ká kí ẹ bó ti ṣe ṣẹlẹ̀ lọ́tún àti lósì lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ìgbà yìí ẹ rí i pé ọlọ́run tó bá fẹ́ fi hàn mànà yọ ọmọ nànà ẹnìkan ó nípa bíbélì ó ti wá gba gbogbo páálí gbogbo oyè téèyàn máa ń gbà láyé kò sí ìtọ́sí ọkùnrin àfi sáré nídìí gbogbo oyè so ó sì tún ti ga ga ga ga ga ga ga ga ó tún fi di igbákejì olórí yunifásitì kan so ẹ̀kọ́ tó sì kọ́ náà nù tó fi gba gbogbo ìwé ẹ̀rí ẹ̀kọ́ tí ń pèsè oúnjẹ fún un biblical study so àbá gbàtọ́ lọ́n fẹ́ fọ́nà bàbá máa lọ́wọ́ di mùsùlùmí ní yunifásitì of Jos ó lọ́wọ́ di mùsùlùmí. ah ọ dị mùsùlùmí ìwọ professor of clinical study biblical so àti pé tí ròmọ́ wà di mùsùlùmí wọn àgbọ̀dọ̀ kà sí nínú mọ́ṣáláṣí university gbogbo àwọn ẹntì ti pè PRTV gbogbo wọn wà gbogbo rédíò gbogbo wà subhanallah ah, ayé fẹ́ dàrú pé ah kí ni wọ́n rọ sí bàbá ìlú. ẹ adúrú fìlọ́sọ́fà nípa bíbélì ọ wá fẹ́ di mùsùlùmí wàhálà òdì mùsùlùmí ìsìláàmù rẹ̀ sì ń dá dò òun ni wọ́n padà tó fi jẹ vc University of Ìlọrin láàrin kan à ń pè ní Professor Shamsuddin Amali so òun ló padà choose kó fẹ́ máa jẹ Shamsuddin Allah torí délé ọmọ Kogi state mẹ́rin. sọlọ́run bá fẹ́ fi yàn mọ̀nà ọba àgbà gbogbo páálí lórí gbogbo nǹkan mi ọlọ́run kò fi ọmọ náà rọrùn islam rẹ̀ wọ́n fojoojúmọ́ dá bó ṣe wá kẹ́kọ̀ọ́ jinlẹ̀ tó nínú bẹ́ẹ̀ náà islam bìtẹ́ tẹ́tẹ́rẹ́ máa wò nítorí àdúpẹ́ fọlọ́ tó ọlọ́run ni wọ́n in min ahli kìtàbí wọ́n inna min ahli kìtàbí laman yu'minu billahi wa ma unzila ilaykum wa ma unzila ilayhim khashi'ina lillah la yashtaruna bi ayati llahi thamanan qalila أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب وإن من أهل الكتاب لدجوا كم بين أهل الكتاب لمن يؤمن بالله tó ṣe é pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run ni mo búra pé ń bẹ́ẹ̀ nù wọn á ní tó ṣe kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n máa ń zèlè ilaykum wọ́n sì tún nígbàgbọ́ sí ta sọ̀kalẹ̀ fún yín ìyá Al-Qur'ani alákùnrin wọ́n máa ń zèlè ilaykum wọ́n tún gba ta sọ̀kalẹ̀ fáwọn náà gbọ́ khashi'ina lillah wọ́n jẹ́ ni tó ti kó ní tẹ̀ríbọ̀ kan fọlọ́ yashtaruna bi ayatillahi thamanan qalila wọ́n kì í ta àwọn ọ̀rọ̀ ọlọ́run balùwẹ̀ pọ̀ wọ́n ti ró òdòdó wọ́n tẹ̀lé ni kì í ṣe pé nítorí wọ́n fowó di wọn lẹ́nu wọ́n wá pé nǹkan tó wà bí oṣù bẹ́ẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ ni wọ́n yìí ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó kọ́kù yàtọ̀ sí wọ kò ti rí pé gbogbo àyà kò sí ìtọ́ sọ̀pọ́tì rẹ̀ kò rí pé gbogbo àdéhùn kò sí ìtọ́ sọ̀pọ́tì rẹ̀ tó ọ̀ àta gbogbo ẹ̀ lówó kọ́kù àwọn amagbé àwọn àyàn tọ́ka sí nǹkan táwọn táwọn ti ń lò fún àwọn àdìsí yàn tọ́ka sí táwọn ti ń lò fún níta sáwé sátọ̀ لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم ودولنا لسماوا إن الله سريع الحساب dájú ayárasẹ̀ dájọ́ ayárasẹ̀ sùrù lọ́lọ́ akramakumullah tẹ bá wo àyà yìí dáadáa màdọ́lọ́ ni òun búra pé ń bẹ nínú àwọn ahlul kitab ẹni tó gbọ́ lọ́ngbọ́ tó sì tún gba tírà tó lọ sọ̀kalẹ̀ fún wa gbọ́ ó tún gba tírà tọ́lọ̀ sọ̀kalẹ̀ fáwọn náà gbọ́ ṣé ẹ rò pé ó tún sẹ́kù ní alùkìtàbù kò sẹ́kù ní alùkìtàbù lakọ́dà asilamu nítorí pé alimuslim yu'minu billah wa yu'minu bima anzalahu allahu ala muhammadin sallallahu alayhi wa sallam wa yu'minu bima anzala allahu min qabl mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yọ gba alukur'an yóò tún gba gbogbo ntọ́lọ̀ ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí tẹ́bẹ́ mọ́ńdọ́fà tí àwọn tí wọ́n sẹ́kù lórí pé wọn àti ìdè mùsùlùmí náà àwọn ahlul kitab fi ti ìdè mùsùlùmí ó náà ni pé ọ̀wọ́ ìtọ́wà lọ́dọ̀ tiwọn ni wọ́n gbàgbọ́ wọn ò gba ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ gbọ́. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معه tẹ́mẹ́lẹ́ ìgbà tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ gbọ́ wọ́n ní àwọn tí ń bẹ pẹ̀lú alágbàgbọ́ àgbọ̀ eléyìí gbọ́ tọ́tí pé tí wọn gbàgbọ́ yìí ó ń lo òdodo tí sì ń jẹ́rìí òdodo sí ń tọ́wà lọ́dọ̀ wọn tòbó lẹ́sìn wá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n sọ pé ẹgbàgbọ́ ẹlẹ́gbàgbọ́ àfi tọ́wà lọ́dọ̀ ẹ̀ bàál àǹtò mùsùlùmí lẹ́yìn mùsùlùmí àwọn eléyìí ẹ̀sẹ̀ mùsùlùmí olùgbà tó bá tó gba gbogbo sọ pé alukófòrò bìnnàbí yẹn kófòrò bẹ̀sáyẹ̀rọ̀ làǹbẹ̀yà alukófòrò kufurun بسائر rusul الكفر bikitabin kufurun bisairi kutub ẹni tó bá sá ìgbàgbọ́ sí anabi kan gbogbo anabi ló sá ìgbàgbọ́ sí ẹni tó bá sá ìgbàgbọ́ sí ìránṣẹ́ ọlọ́run kan gbogbo ìránṣẹ́ ọlọ́run yòókù ló sá ìgbàgbọ́ sí ẹni tó bá sá ìgbàgbọ́ sí tíra kanu tíra ọlọ́run tó lọ sọ̀kalẹ̀ ó ti sá ìgbàgbọ́ sí gbogbo tíra yìí torí ẹ̀kọ́ sáàyè fún láti jẹ́ mùsùlùmí nígbà tó ọba ti gba gbogbo ntọ́lọ́run wá ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa wọ́n ní walladhina ataynahumul kitaba yafrahuna bima unzila ilayhi wa minal ahzabi man yunkiru ba'dahu qul innama umirtu an a'buda Allah tọ́ sọ fún wa o pípé tọ̀ ẹni tó gbàgbọ́ ẹni tó gbàgbọ́ ẹjọ́ yẹ yín o àṣetọ́ náà wọ́n bá fi pè mí ní kí n máa sin náà kí n máa sin náà lọ nìkan ìrọ̀ lọ́tọ̀dọ̀ àwọn sàhábà pípé gbogbo bí tẹ́ bá ti rí irú ayé yìí umirtu an a'buda wa ma umiru illa liya'budu Allah wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budu gbogbo àbádà tẹ́bá ti rí nínú al-Qur'an ìtumọ̀ rẹ̀ ní tawhid nítorí pé ma abada Allah illa man wahadahu bil ibada ẹnìkan ò sí lọ́wọ́ àfẹ́ tó bá gbọ́ lọ́wọ́ nìkan ní bá ń sìn ó ń sin ọlọ́run sí nǹkan mi pẹ̀lú ọlọ́run fáńtà mushrik ọ̀sẹ̀ bọ́ lásán ni torí di eléyìí báyìí kul innama umirtu sọ fún wọn lọ́wọ́ pa mí láṣẹ pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí an a'budallah kí n máa sin ọlọ́run ló nìkan lọ nítorí wọn fi pa mí láṣẹ òjò bá lọ wala ushrika bih ọlọ́run sì kọ̀ fún mi láti fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ ọlọ́run kọ̀ fún fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú báwo wá ló fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́run ṣé nǹkan tí ó dàbí ọlọ́run ó lè ó lè jọ ọlọ́run ṣé nǹkan tí ò lè ṣiṣẹ́ tọ́lọ́run ó lè sí tọ́jẹ́ tọ́lọ́run torí tèmi ò yàtọ̀ bọ́lọ̀ ti ṣe ráwọn ànábì tó síwájú náà ni wípé káwọn náà fi nǹkan kan pẹ̀yìn anabi náà ẹ̀ máa sin náà lónìkan ẹ̀ gbọ́dọ̀ fi kankan sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́ yẹsẹ̀ pé anabi ọkọ̀ máa sọ fún akọ ẹ̀ sin náà lónìkan ẹ̀ gbọ́dọ̀ fi kankan sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́ nígbà tó ń tọ́wá lómìnira láti máa ṣẹbọ sọ̀rọ̀ ọlọ́ mẹ́jẹ kò sí anabi kan tọ́tọ́ sí láti sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́ kò sí anabi kan tọ́tọ́ sí láti fi ọlọ́run ọba sílẹ̀ kàkà kẹsìn ọlọ́run ọba tó rán mi èmi gangan ni ẹ máa sìn dípò rẹ̀ a'udhu billah kọsá nàbí kàtọ́ jẹ́ dánrú ẹ̀ wò. ilayhi ad'u ọ̀dọ̀ ọlọ́run lèmi pépè lọ mí pépè lọ sọ́dọ̀ ara mi mí pépè lọ sọ́dọ̀ ara mi eléyìí inú tó yẹ ká ṣàkíyèsí gidi nù nítorí pé ẹni tó ń pèpè lónìí wọ́n pọ̀ jọjọ àwọn ẹni tó ń pèpè lónìí wọ́n pọ̀ jọjọ ṣùgbọ́n àwọn èèyàn tẹ́ ń pè sẹ́ ń pè wọn lọ sọ́dọ̀ ọlọ́run àbẹ́ ń pè wọ́n lọ sọ́dọ̀ ara yín àwọn èèyàn tẹ́ ń pè sẹ́ ń pè wọ́n lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ni àbẹ́ ń pè wọ́n lọ sídìí kí wọ́n dọ̀kan nínú jàmá yín àwọn èèyàn tẹ́ ń pè sẹ́ ń pè wọ́n lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ni àbẹ́ ń pè wọ́n lọ sídìí ideology kan tẹ́ ń ta nítorí pé gbogbo eléyìí ló ti wà láyé nìsí aha qul hadhihi ona sì ni tuma ilayhi ad'u ona ti lọ́rọ̀ Ọlọ́run wa man ahsanu qawlan mimman da'a ila Allah ìpèpè lọ́sọ̀dọ̀ Ọlọ́run nǹkan àbẹ̀rẹ̀ ńlá mi kò lè ṣeéṣe kémi tàbí wọ kájẹni tí ń pèpè lọ́sọ̀dọ̀ Ọlọ́run láì jẹ́ pàníyàwó àdá táníyàwó ọba dá ọdájú pàlìkà má sọ. So fáwọn èèyàn wípé ọ̀dọ̀ ọlọ́run à ń pèpè lọ ṣùgbọ́n gbà tó ṣe pé ní ọkàn wa nǹkan mi là ń pèpè lọ. ọ̀n nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ń pèpè wá sọ́dọ̀ ara rẹ̀ ni lè máa máa pè lórúkọ àtoríkì eléyìí tiẹ̀. nínú àwọn èèyàn tó ṣe pé gbogbo rẹ̀ ti ń pèpè kò pèpè lọ sọ́dọ̀ ń pèpè lọ sọ́dọ̀ àpò rẹ̀ ni. nínú àwọn èèyàn tó yẹ ń pèpè lọ sí di ideology tí wọ́n ń tàn ká ìdí nu ẹ̀yin náà ma nígbè mà ẹ̀rẹ́ ló mínísítọ́ bá ti sọ̀rọ̀ tán kíkẹ́ fà níyàn lẹ̀ bẹ́ẹ̀ bá ti nílé tẹ̀ láwọn ìyẹn ni kókó kó olúwe ròyìn sáà ní pé tẹ̀lé wa wọn náà jáde. فهل هذه هي الدعوة إلى الله سلين وانكو نيكو كي ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lónìí báyìí tó bá sọ̀rọ̀ lọ́tọ́ sọ̀rọ̀ bọ́ ẹ darapọ̀ mọ́ jama jama yín yẹn alihiyal islam sóòní islam ni sóòní islam ni so inú wa máa dùn bí mẹ́mbà bá ṣe ń pọ̀ sí tí mẹ́mbà bá ń dínkù ìbànújẹ́ ni fún wa kì í ṣe pé èèyàn di mùsùlùmí inú ó jẹ́ kí inú tiwọn dùn bíi kákó di mẹ́mbà jama. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n ń ṣe jama wọn gẹ́gẹ́ bí ìgbà tó ní islam tó dá dúró jama kálukú ni bí islam tó dá dúró torí rẹ̀ tó bá ti jọkan nínú wa ò lè dàbí ọ̀kan nínú wa wọn sì lè bọ́ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ń bọ́ kan nínú wa sí wa anta muslim wa hum yad'una kadhalika al-islam mùsùlùmí ni wa àwọn náà sì sọ pé mùsùlùmí làwọn ok ń bọ́ wá ní jama yẹ̀yẹ́ tí wàá dé tí wàá pín yín. tí ó wá sọ yín di ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kálukú fi wá mọ̀ wò pé nígbà tó o bá ti ṣe tiwa tó o darapọ̀ mọ́ wa kó o di mẹ́mbà àjẹ́ pé èyí sọ èyí ṣe mùsùlùmí nù a'udhu billah ọ̀dọ̀ ọlọ́run èèyàn máa lọ sọ́dọ̀ ọlọ́run oní ìní pé sọ fún yàn kọ́ sọ ànábì sọ kókó nǹkan kókó ń tàná sí wa ti sẹ rẹ ẹsìn lọ àwọn ògbélé ayé sẹ lọ ẹtẹlẹ tà nàbì sallallahu alaihi wasallam ẹmọ tako tà nàbì tọ ok ẹyìn àwọn àṣẹ ìdánilẹ́kọ̀ọ́ tọ àwọn alẹ sanwó ẹsanwó ẹ pẹ̀lú bá rí mi gbọdọ mi ìwọn kẹ́kọ̀ọ́ mi ti débi ọhọ tọ ẹ̀yin náà wà máa wò pé agbọwọ àti dáràn kọ. هاتوا سوي اينو تما مبي فيه خلل إذا كان بتوت دارون به تو تريد لي ادعو اليه ادعو ودور المؤمن اليكم حصل وقصر نتري فيه تقديم ما حقه التاخير تقديم ما حقه التاخير نتري به ادعو اليه gẹ́gẹ́ bó ṣe sọ pé mimman da'a wa man ahsanu qawlan mimman da'a ila Allah kọsọ yìí pé wa man ahsanu qawlan mimman ila Allahi da'a ibẹ̀ yẹn kò sí hasuru mbẹ hasuru wà wà mí ilayhi ad'u ọ̀dọ̀ rẹ̀ nìkan ìtumọ̀ rẹ̀ hasuru ọ̀dọ̀ rẹ̀ nìkan lèmi gbẹgbẹ lọ kì í sọdọ ẹ kọ́dà ó ti ṣe jẹ́ pé ànábì lòun kò pèpè wá ara rẹ̀ nítorí pé ànábì ò ní sọ fún wa ká máa sìn ànábì ò ní sọ fún wa ká máa bọ̀ ọ́ nítorí táwọn kan wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sí níyìn wọ́n ní yá sayyidana ibn sayyidina wá síwájú wa ọmọ anabi sallallahu alaihi wasallam ní inna allaha ta'ala huwa sayyid ọlọ́run ọba tó ga òun la síwájú ẹ má jẹ́ kí ṣètọ́ni ọgbẹ́nu yín sọ irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ náà ní kẹsàn anabi sallallahu alaihi wasallam pé ṣe pé ṣe tí ń ṣe fún lè máa máa fẹ́ látẹ́kùn léjìká àbí lápá kò máa sọ tí ń sọ nítorí káwọn lè bá pé ní tọ́lọ́wọ́n bò pé ànábì èso ń kárí mi ànábì èso ń fúkẹ ọ̀dọ̀ Ọlọ́run tọràn iná àtẹpẹ lọ ìlẹ yìí ẹdùn ẹ̀kọ́ ńlá mẹbi o fún gbogbo ẹni tó bá lọ sókè lọ sọ́dọ̀ Ọlọ́run sọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà sókè àbí sọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ kọdọ Ọlọ́run ẹ̀kọ́ oríire àwọn tó bá kọdọ ara yín lẹ ń lọ wàhálà báyìí wàhálà báyìí lónìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kò rọrùn fún wa láti pèpè lọ sọ́dọ̀ ọlọ́run kàkàkàkà bíi bí wọ́n ti ń pèpè wá sọ́dọ̀ ara pàtàkì jùlọ wọ́n ti fura mọ̀ ẹ́ pé kẹ́ni tí ń gbọ́rọ̀ ẹni ọ̀pọ̀ yóò sàwọn láǹfà nítorí pé ńgbà tó lóṣèlú tí ọba gbà kò tí ì bò yóò lè wá bá wọn pé àwọn lọ́mọ lẹ́yìn dàda ẹ bá ní bá àwọn lẹ́yìn yẹn sọ̀rọ̀ kí wọ́n tẹ̀ka fún wa sọ eléyìí mú kí fatafata àwọn míì pọ̀ lórí pé aláǹpẹ̀pẹ̀ lọ sídìí ẹ̀sìn ọlọ́run lódodo ọ̀dọ̀ ara wọn náà pèpè torí pé òun wò pé more, tẹ́ni tí ń gbọ́rọ̀ tó fẹ́ràn bá ti ṣe pọ̀ lọ́mọ́ táwọn ẹni tó gbowó wa tí wọ́n fi máa wá dọ̀ nísìnyí wà tó lóṣèlú bá fẹ́ sọ pé bá ń sọ fún ọ kán tẹ̀ka fún un ṣé lọ́kàn á sọ ń gbẹrẹ fún un kò ní sọ ń gbẹrẹ fún un ẹ̀wọ̀n kan máa gbé gbogbo ẹ̀ wọ́n máa sọ kalẹ̀ wọ́n máa gbé ìwà wọ́n máa gbé ìwà wọ́n máa gbé ìwà wọn náà wàá sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ pé ẹ nínú gbogbo àwọn ẹni tó tẹ fẹ́ gbá kótó ìbò á sọ fún yín lọ́la ẹni tẹ́ bá tẹ̀ka àbẹ́rẹ́ nǹkan mẹ́ tiẹ́ ti jẹ́ òfin lọmi ń dá sí abojúkun lẹ́bi etí èèyàn dà gẹ́gẹ́ bí alukurani tó yẹ kọ́ ọmọ ake èèyàn dà gẹ́gẹ́ bí yẹ ti bá wọn polówó Islam wọn lọ bákan náà ní àbọ̀tọ̀tọ̀ wọn lọ tọ̀pọ̀lọpọ̀ fi wá di àfọ olóṣèlú báyìí subhanallah torí délé ọ̀dọ̀ pèrè olóṣèlú wa bàtẹ́yìn pépè lọ sọ́dọ̀ lọ ẹ dákun ẹ bá ní kéde fáwọn èèyàn kó wọ́n tẹ̀ka fún ìka kín ó ní ká pé kó wọ́n dìbò fún ọlọ́run ẹ̀jẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yọ ta àbàwọ̀n kábàwọ̀n sásọ àlà ọlọ́run ẹ̀jẹ̀ àbó ni rárá ṣé gbọ́ pé ṣe tẹ́lẹ̀ náà ẹ àgbo àbá kàfẹ́ fi lọ yín lọ́tẹ̀ yìí ká fi ìdọ̀tí fi pa yín lásán.

torí kò lè ba àrẹ ara fi ṣe mọ́rẹ́ni kéjì àmàlà àwọn ọmọ wa tẹ̀sí àwọn olùdílé ìrìnà ṣètò ọ̀nà ọ̀jẹ̀ ẹnì pé nínú àwọn tíra kéékèèké tí ẹ ti kà tipẹ́tipẹ́ yẹn bíi akhdari kí ni wọ́n sọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀wà tí ò da wọ́n ní kí ni wàlà akọlọ́bì dìé ká máa fẹ̀sì jẹun nínú nínú tọ́jú haram ká máa fẹ̀sì jẹun ẹnì pé ara fífẹ̀sì jẹun wọ́n bẹ̀sì jẹ náà. torí pé ètò lónìí tó fi bíwó irọ́ tó pa lọ́dọ̀ jùjọ ni pé ká máa fẹ̀sìn jẹun kìí sí lànà ẹ wọ oúnjẹ yín bọ̀ nàní ẹ pèpè lọ́sọ̀dọ̀ ọlọ yóò jẹ́ kẹ́sìn òye àwọn èèyàn ẹni tó fẹ́ sin náà yóò mọ̀ pé ọlọ́run là á sìn yóò sì lè sìn dáadáa ẹni tó sì fẹ́ sìn tí ó parun yóò parun lẹ́ni tó mọ̀ pé òun ó parun náà. ńgbà tá a bá ti wá pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà dára tó ẹ pé nǹkan mi là ń pèpè lọ ẹ rí i pé àwọn ẹni tó mọ̀ náà ní ọ̀pọ̀ sí sábàbí káwọn ẹrú Ọlọ́run jìnnà sí tọ́lọ̀ kẹ́bìn nǹkan ti ń ṣẹlẹ̀ ní gbogbo àwùjọ wa lónìí nìyí wọ́n ti sọ ẹ̀sìn dídé rádaràdá mọ́ra wọn lọ́wọ́ wọ́n ti sọ ẹ̀sìn dín kéré ògbó tí ọjọ́ rárá ògbó tí ò ẹ̀sìn wọ́n lọ mẹ́sìn lára. torí kébì àwọn ti ń jẹun àwọn ń pèké lọ sídi àti jẹun ó dàbí ẹni tí wọ́n fi léèrè báwọn náà lọ fabricate rẹ̀ irọ́ si ó wá ní wọ́n bí òun nínú rẹ́díò wọ́n fabricate ẹ̀ náà kó àwọn èèyàn kan kọ̀ béèrè ránṣẹ́ ń bọ́ lọ́gbàdélé rẹ́díò ṣé wọ́n á text message ẹ̀ ó wá ní wọ́n ẹ̀dá àkùnṣe alẹ́ máa péjọ sàdúrà ká máa gbá ọkọ̀ rà wọ́n á sọ pé kò sí tó burú bẹ́ẹ̀ torí pé aljamaatu rahma ẹ̀dá àkùnṣe wo lọ́jọ́ra o <laughs> torí pé kò kọ́ láti ẹ̀dùn tó náà ni ọ̀ afọ̀ tí a sọ pé bídé àníkíní kan ni ọ̀ ní pè má tí a sọ pé bídé àwọn ti ń róúnjẹ nù bẹ́sẹ̀ bẹ́sì jẹ bẹ́sẹ̀ bẹ́sì jẹ wọ́n á lọ sọ́dọ̀ lọ wọ́n pèpè lọ́sọ̀dọ̀ ara ìdínú tí ìmúra ẹni lọ́tà sí pọ̀ nídìí pé àwọn kéwù nítorí pé àwọn ọmọ wò pé ẹ̀ńdínà ìjẹ́mà ẹ̀sìn làwọn fi ń jẹun pẹ̀lú tẹ̀yìn sọ ẹ̀yìn jọ́jà àwọn tá ok tọ́jà bá wá tà títí títí ẹ má kó máa kẹ́ ẹ má lọ ṣèṣirò lọ́dọọlọ torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní káná ibi sọ̀rọ̀ bá àbí sọ́nà kó sọ fún abẹ́ pé ilé yìí adúrú ọ̀dọ́ ọlọ́run nìkan ni mò ń pèpè lọ wá ilé yìí máa ọ̀dọ́ rẹ̀ nìkan náà sì ni màá fàbọ̀ sí bá a bá kú ọ̀dọ́ ta là ń lọ ọ̀dọ́ ọlọ́ọ̀ àwọ̀ sọ́nù ọ̀dọ̀ ọlọ́run lànà ọ̀nà yówó èèyàn lè gbà kọ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run lànà ọ̀fà kọ̀ sọ̀rọ̀ ọlọ́ni وكذلك أنزلناه حكما عربيا gẹ́gẹ́ bá a ti ṣe rán wa nábì sallallahu alayhi wa sallam tó sì ṣe pa àti rán àwọn kan ṣáájú tiẹ̀ bẹ́ẹ̀ náà láti ṣe sọtìrà kalẹ̀ fáwọn ẹni tó síwájú rẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé láti sánmà ní ti ń bọ̀ bá ṣe sọtìrà kalẹ̀ fáwọn náà la sọtìrà kalẹ̀ fún wọn náà alukur'ani la sọ̀kalẹ̀ fún wọn alukur'ani ọjọ́ jẹ́ hukman arabiyya ìwé òfin tá a sọ̀kalẹ̀ lédè lárúbáwá ṣáájú rẹ̀. kò sí mi ta sọ̀kalẹ̀ lédè làbá ṣáájú alukur'an kò sí mi ta torí gbogbo máa fún wa ní wọn ni ní í ṣe ànábì kan lélédè kan kó sọ ìrẹ̀ kalẹ̀ lédè mi ọlọ́run ọba wa tún wá fún wa tó hàn gbangba gbangba yìí ọlọ́run fi fún ọlọ́lá lórí gbogbo ànábì tó síwájú rẹ̀ alukurani yìí kuma àdéhùn ọlọ́run o ó ní la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid ayé àti ṣe ìbàjẹ́ òsì lára alukurani wọn à lè gbé ìbàjẹ́ wọ ara alukurani gba iwájú tàbí gbẹ̀yìn rẹ̀ ẹ má bi tó ti wà ní àtọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́gbọ́n ọba tọ́gbọ́n pin hamid ọba ẹ̀yìn tá a máa yìn ní gbogbo gbà ọ̀dọ̀ ẹ̀rọ làkùránì ti wà. وكذلك أنزلناه حكما عربيا eléyìí ló mú ni mà bó ti ṣe pàtàkì tó káà mùsùlùmí ká má jáfara ká má gbẹ̀yìn níbi àti kọ́ èdè lárúbáwá nítorí pé ìwé ọlọ́run ọba tó lọ sọ̀kalẹ̀ fún wa ó ń bùkátà ká gbọ́ yín ó ń bùkátà ká máa kà ká máa ronú nípa ń tà ríronú nípa ń téèyàn ń kà ó túmọ̀ sí pé èèyàn ti gbọ́ yín níta àbá gbọ́ yín kò sí bá a ṣe fẹ́ ronú nípa rẹ̀ ká ronú sí i ká sì wá àsìkò ká fi sílẹ̀ láti kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ eléyìí pàtàkì púpọ̀ nítorí wípé kíkẹ́kọ̀ọ́ èdè lárúbáwá ó ní í ṣe pẹ̀lú gbígbẹ́sìn yìí yàtọ̀ sí gbogbo ẹ̀kọ́ yòókù tá à ń kọ́ ó ní í ṣe pẹ̀lú kí láàmú ẹ̀jẹ̀ láyé ṣùgbọ́n ẹ̀kọ́ tẹ̀sí òun ní í ṣe pẹ̀lú àṣeráyé gbé àṣerọ̀rùn gbogbo ẹ̀kọ́ yòókù tá a bá kọ́ àṣeráyé gbé lásán ni kò ní nǹkan ṣe pẹ̀lú rírọ̀rùn ẹ wá wo bá a ṣe fi àsìkò wa sílẹ̀ rẹpẹtẹ rẹpẹtẹ fún àṣeráyé gbé tá a lásìkò kankan tá a fi sílẹ̀ fàṣẹ rọrùn a ó kù díẹ̀ káàtó so ìdí nì tó fi jẹ́ pé à ń fàṣìkò yìí pe àkéèsí wa ká gbìyànjú ká má ṣe jáfara ká fi àsìkò wa sílẹ̀ láti wá kẹ́kọ̀ọ́ èdè lárúbáwá tó bá ṣe pé ọmọ ti kíláàsì kan bọ́ sí kíláàsì kan lọ́ba mú kójú ọmọ rúọ́ níjò láti ń kọtá yóò làánú tó máa ń dáǹsì kò sí ní tó burú àwọn ẹni tó ṣe pé wọn lásìkò táwọn lè fi kọ́ láti pele kan dé pele kan dé pele kan dé pele kan kò sí tó burú a lè máa ṣe kọ́sìsì fún wa. tí ó jẹ pé arabic special tẹ́ kò ní tayọ oṣù mẹ́fà tẹ́ pé wọn bá ń ti ní ọmọ ń náà insha allah ọlọ́run fa eléyìí pàtàkì ká mójútó nù gbèsè ayé yọ àwọn bàbá bàbá sílẹ̀ kò àwọn màmá màmá sílẹ̀ a pèpè báyìí náà lọ́pọ̀ mi wọn báyìí náà òun náà ló bí ẹ̀kọ́ Saturday and Sunday ní gbogbo ilẹ̀ ní gbogbo ilẹ̀ Haúsá ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ẹ̀ wá wá èdè iná Saturday and Sunday ama kó níbi kankan tí ń lọ lọ́jọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ní tí ń so Saturday Sunday so a lè ṣe special class tí ò ní ju oṣù mẹ́fà mẹ́fà lọ tó bá ti graduate ń bẹ̀ tó bá wù ẹ́ láti continue wọn ló tún á enroll sí section rẹ̀ eléyìí pàtàkì ayé ń lọ ìgbésí ayé wa ń lọ àmọ́ nǹkan kan nípa tó náà sọ̀kalẹ̀ fún wa àlóye nípa ẹ̀sìn wa tá a fẹ́ tá a fẹ́ fi wà lìjẹ́nà síbẹ̀ náà látàn lọ wà lìjẹ́nà rọ ẹ wo èdè òyìnbó yìí sàṣàǹkan ni wọ́n lè máa sọ lédè òyìnbó tọ́pa mọ́sọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn dúdú níbi tí wọ́n jókòó kọ́ de níbi tí wọ́n fi àsìkò wọn lẹ̀ fún de so gbogbo ẹ̀ náà àṣírò ń jẹjẹ náà sí àṣírò àlùjáná wọ̀ kọ́ ọ yẹ ká dáhùn fún ọ̀pọ̀ rẹ̀ ló ṣe jẹ́ pé lágbọ́n àríwá láwọn ọ̀rọ̀ àwọn Islamic Center báyìí tó bá di Saturday Sunday ẹ wá wo adúrú mọ́tò tó wọ́n paaki síwájú center tàwọn ọ̀gá ńláńláńláńláńlá lẹ́nu iṣẹ́ ìjọba tí kálukú fẹ́ gbọ́ èdè lárúbáwá yìí tòkí ló sà wá ebi mùsùlùmí làwọn náà kí ló dé táwa náà lójú kòkòrò pa fẹ́ mẹ́sìn wa kí ló dé táà sójú kòkòrò pé èmi gan fúnra ara mi tiẹ̀ fẹ́ gbé alukurani lọ kí n máa ta bí wọ́n ṣe ń ta kó sì máa yé mi wàlà kọ́dá àrùsẹ́lẹ́nà rúṣúlẹ́nà pábólíkà bó ṣe ń ka àwọn náà tùmọ̀tùmọ̀ Allah orin la orin la gbé. torí di eléyìí wa kọjá yìí pé àwa ti rẹ́dì ẹni tó fẹ́ kọ́ lọ la ẹni tó nítorí pé láwọn àwùjọ ti èèyàn serious rárá wọn serious person a ìdánilẹ́kọ̀ọ́ kan ní sáàrì lónìí nínú rẹ́díò àti lánàá pé nípa ogún pínpín àwọn àlàyé díẹ̀ kan wọn á ní àwọn fura pé ọ̀rọ̀ ogún tó pé lóòótọ́ ẹni tó mọ̀ ọ́n parí tó nǹkan láwùjọ ẹ̀yin lẹ́ fura ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń fura ẹ̀ gbọ́n nǹkan tó ti wá lápọ̀lẹ̀ wọ́n ní ìmọ̀ yìí ìnìmọ̀ àkọ́kọ́ tó lọ kókó lẹ̀ hatta yaxtalifa tnani fi faridatin fala yajidani man yafsilu baynahuma títí téèyàn méjì ó fi jà lórí báyìí láàpin bẹ́ẹ̀ káàpin wọn ò sì ní rẹ́ nìkan tí ọlájà so wa annahu awwalu ilmin yufqadu fil ardi hatta la yakadu yujadu wọn lọ ní ma kọ́kọ́ tá à ní rí ma lókè pẹ̀ débi pa wàwàwà ànífẹ́ rí tọ́ ọmọ tó bá lè kí ó lápọ̀ àbí òye wa ọmọ tó bá lè kí ó tó nà tó fara balẹ̀ torí rẹ̀ tó pé torí pé ó tún nídìí ọpọlọ ok mọ́mọ́ yẹn wá dá mọ́ra wá ní kí ló dé ká ṣe kọ́ọ̀sì fáwọn àfáàfá táwọn náà wá kọ̀ sí àwọn oúnjẹ làwọn fi wá <laughs> wọn fi ogún òfin ogún oúnjẹ ni so kò tiẹ̀ sí wàhálà kò sí wàhálà kó ṣe oúnjẹ náà lẹ́fẹ̀ẹ́ fi wá pípé ká ṣe kọ́ọ̀sì káwọn èèyàn wá kọ́ torí pé ìgbà tí ẹni tó mọ nǹkan ọba pọ̀ gbogbo èèyàn náà ló sì kó òun lè pín ogún tí wọ́n máa pín kúnkún tí wọ́n máa dá wàhálà lẹ̀ àwa sọ ń bẹ kùtọ kó sí wàhálà wá ti rẹ di ọwọ́ apẹni tó fẹ́ kọ náà ní arabic tá a sọ níìsí pé àwa ti rẹ di gbogbo gbà ẹ̀yin ló kù sí lọ́wọ́ báyìí nítorí pé àwùjọ ti wà ìtàjẹ ti pọ̀ nbẹ tí wọ́n yẹn fẹ́ kọ́ mà kálukú sì máa gbéra rẹ̀ lólùmọ̀ ògèdè olódo tí ọ̀kọ́ mà ó sì máa wúra rẹ̀ kó mà so eléyìí ó bù wá kù gán pàápàá nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó bù wá kù bàjẹ́ kìí ṣe pé àwọn ní ìfẹ́ kọ wọ́n gbìyànjú bẹ̀rẹ̀ tí wọ́n ti wá pé ẹ́ kíní ilé o kíní ilé o eléyìí ọ̀sà gbábí eléyìí náà ọ̀sà gbábí <laughs> ok ṣé bí á máa dolu ma wọ́n yé dolu ma bẹ́ẹ̀ wọ́n ó ṣe wàhálà ó ṣe wàhálà ọlọ́run wàá rí i pé yes you are serious bọ́lá wọn ṣe sí làákàyè rẹ̀ ìwọ náà bá nífẹ̀ẹ́ kó di rẹ̀ mọ́ torí ìdílé ọ̀hún pàtàkì nígbà wọn gbìyànjú ẹ̀jẹ̀ á gbìyànjú ọjọ́ ń lọ ẹ̀jẹ̀ á gbìyànjú káwọn náà kàn kankan nídìí wáyé so Arabic special class ó ti wà lálùmọ̀dé náà báyìí ẹni tó bá fẹ́ kọ́ ẹni tó fẹ́ kọ́ làwọn arètí nìsí ẹni tó fẹ́ kọ́ làwọn arètí ẹ wá máa wo nǹkan kan ìgbà tí a sọ̀rọ̀ ti ogun ta ni ah, ẹni tó bá ti rẹ́dì kọ́ máa bọ̀ wá sáré mẹ́tínà sẹ́ńtà á pọ̀ kọ́dà á tún iṣu sàtífíkẹ́tì fún wa lẹ́yìn tọ́ba máa ní òtúra wẹ̀ fún yàn sàtífíkẹ́tì lásán báyìí wọ́n á ní eh, eh, àwọn lè rẹ́díò rẹ̀ sẹ́wọ̀n pa àwọn náà wọ àwọn náà á gbà ah, tẹ bá sì bẹ́ẹ̀ lè sponsor rẹ̀ lórí rẹ́díò kí gbogbo ká ah, ẹ ṣé bẹ́ẹ̀ <laughs> ṣe nǹkan tó yẹ kó need mathematics tẹ́ jókòó dá máa ṣírò rẹ̀ ó sì tún le ju common mathematics tiwa lọ ni university sì tá à ń kọ́ yìí ó le jù lọ ní mathematics tó wà náà bá ṣe ń pín ogún so ó ní di pé a máa ṣe ẹni tí ń náà máa wò kó la ṣe ṣe kó la ṣe ké léyìí bọ́nú kó la ṣe yẹ kó nu eléyìí títí ta result ẹ sì má gbàgbé kó ní í ṣe pẹ̀lú owó tó bá ti lọ sí pín ọ̀dá wàhálà rẹ̀ sọ èdè nu tó fi jẹ pé gbogbo àwọn nǹkan yẹn àyè sì wà fẹni tó bá fẹ́ kọ́ ẹmẹjì àtàrà àjẹ ká máa dàbò la kálukú wọ ọmọ ẹni tí ó padà yọ sùn lọ́la ó lè jẹ pé ààyè máa ṣe nǹkan báyìí ni ó lè fọ bó o sì kọ bó o lò tó a sí báwo ló ti fẹ́ sí torí ẹ̀ lọ́nkọ́ gbà fún ọ ọlọ́run ní báyìí la sọ àkùránì kalẹ̀ ìdájọ́ ni tá a sọ kalẹ̀ lédè lárúbáwá èdè lárúbáwá tó lọ́wọ́ bá wá fi sọ àkùránì kalẹ̀ ó yàtọ̀ sí gbogbo èdè lárúbáwá èdè lárúbáwá tó jẹ́ kó dángájíá lọ́lọ́run fi sọ àkùránì kalẹ̀ èdè lárúbáwá tí ò ní àrámú nínú lọ́lọ́run fi sọ àkùránì kalẹ̀ èdè lárúbáwá tó gbé gbogbo gbólóǹtọ́ wá nínú ẹ̀ àwọn gbólóǹtọ́ tó ti pọ́ lálẹ́ ó kilẹ̀ ni kìí ṣe àwọn èdè tó yẹ kó kò nítumọ̀ kìí ṣe èdè pé kákan sọ̀rọ̀ lásán tí wọ́n wá gbé sábẹ́ òṣùwọ̀n tí ò ní nítumọ̀ gbogbo àràfin kọ̀ọ̀kan nínú al ọlọ́run ní bá wa sọ̀rọ̀ kìí ṣeré ìdí ìnù tó fi jẹ́ pé látara gan dè láwọn ilẹ̀ lárúbáwá standard arabic tọ́lọ̀ ń bá wa sọ̀rọ̀ kò sí lórí títì mà ẹni tó bá lòun sọ tí ó bá fi sọ̀rọ̀ débi kan yóò kí galgalia bọ̀nù ẹ̀ galgalia onáà ni agul agul agul agul lápẹ̀ ní kí ni galgalia yóò kì bọnú ẹ torí ọ̀nà ọmọ òkú ká òfin òfin òfin òfin yìí ti pọ̀ jù lẹ́nu aha tó ń torí èdè lárúbá sọ̀rọ̀ fi ń bá wa sọ̀rọ̀ wọn wá bí ẹnìkan dáa tó lè sọ̀rọ̀ ẹ̀ wọn àbí ẹnìkan dáa tó lè sọ̀rọ̀ àlùmáàní lọ́rọ̀ torí ẹ̀ adánilágara ni tí ẹ̀ máa ti gbọ́ èdè lárúbá lọ́mọ òkè ọ̀rọ̀ ọlọ́run lè lè tọ̀ èèyàn lè sọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀ àdúgbò ẹ̀fọ́ lọ́run ni wọlé yín ní tẹ́bẹ̀rẹ̀ tẹ́ ahwa'ahum ba'da ma ja'aka torí náà eré anabi sallallahu alaihi wasallam tọ́wọ́ bá fi lé tẹ̀lé fẹ́ nú àwọn èèyàn tó ń tẹ̀lé fẹ́ nú àwọn kèfèrí lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọba tó ti mú òdodo wá bọ̀ ọlọ́run ti fún ọ lódodo al-Qur'an tọ́wọ́ bá tún wá jẹ́ pé fẹ́ nú àwọn èèyàn lọ́wọ́ ń tẹ̀lé ma laka minallahi min waliyyin wala waq ò ní rẹ́ nìkan yọ jẹ alárànṣe fún ọ nígbà tí àdánwò bá dé ìyà bá dé wá bọ látọ̀dọ̀ lọ Ọlọ́run kìlọ̀ fànàbí nìyẹn ànábì gàgà fúnra rẹ̀ Ọlọ́run sẹrù bà ṣọ́ra rẹ̀ níbi kíkúrò lórí òdodo tá a fi ránṣẹ́ sọ ọ gbọ́dọ̀ tẹ̀lé fẹnu àwọn èèyàn nítorí pé tẹ́lẹ̀ náà tí wọn bá ti wà lórí òdodo èèyàn mélòó ni ọgbà tiẹ̀ tọ́ bá wọn wò ọ ṣe kọ yẹ káwọn èèyàn gba tiwa ẹ lágbájọ ò ṣe tiwa tàmẹdò náà ò ṣe tiwa ẹ jáde díẹ̀ káwọn lè bá ṣe tiwa Ọlọ́run ní tó o bá fi lè lọ dẹni tí ń tẹ̀lé fẹ nu wọn yàtọ̀ sódodo tọlọ fi ránṣẹ́ sí ọ ta lẹni tó kùtì ọ gbọ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí yàrá dé ìdínú kò sáyè kò sáyè láti máa bomi jù wọn ni bomi jù díẹ̀ hẹn tó bá ti fẹ́ kí wọn náà bẹ̀sìn rẹ jẹ́nu wa ah, ẹ bomi jù díẹ̀ ẹ náà bomi jù wọn dàbí awọ tó kálẹ̀ táwọn á bomi jù sọ nítorí pé àwọn fẹ́ kí wọn náà dàbí tàwọn kí wọn náà fi ọwọ́ yẹpẹrẹ kó fi mẹ́sìn kẹ́sìn ọjọ́ bàjẹ́ lọ́dọ̀ gbogbo yín anabi lọ́lọ́run kìlọ̀ fún bíi bóòlù àwọn akúrúntù bóòlù àwọn akúrúntù. tọ́mọ atara rẹ jẹ pé à ẹ dákun ibi táyé bá ń yí lọ ni ẹ káàánú ọmọ bá wọn yí lọ ibi bá ni ká máa bá wọn yí lọ àtọ́ bá bá wọn yí lọ ibi táyé bá tí ìyá bá dé ta ni ó gbọ́ ọlọ́dọ̀ ọlọ kò sẹ́ni tí ó gbọ́ ọlọ́dọ̀ ọlọ ń pè lódodo ẹni tó pọ̀ jù nu tó fi jẹ́ nítorí pé ẹni tí ọba sòdodo tó bá jẹ́ pọ̀rọ̀ ẹ lọ́n bá wa ọ̀kọ́ ó fi kan lẹ̀ fìkà nítorí pé ọ̀rẹ́ tọ́ọ̀mù àkójọ òdodo kò ní bá wọn láàmú is either kó o fòdodo lẹ̀ nítorí kọ́ ọmọ bá pàdánù ọ̀rẹ́ àbí kọ́ pàdánù ọ̀rẹ́ kó o dòdodo mú torí ẹni tí ọba ti sòdodo kò ní máa kọ́ rẹ̀ ká ẹjọ́ bá ti sòdodo òní máa wọlé ilé ìwọlé ilé ìgbé àjọ ń ṣe àjọ wà àjọ ìgbé àjọ ń ṣe ẹjọ́ wà kò sí tàbí ṣùgbọ́n òní lè sòdodo nítorí pé ẹni tẹ́ ẹjọ́ jókòó pẹ̀lú rẹ̀ ní ìsìn tó ọ̀ká pàlàpàlà máa lọ́wọ́ tó kóbo tó síbo tó sọ pé gbogbo tó ń ṣe ọba mú ọ ta pẹ̀sìn ọlọ́run ó ṣe kíni ah, ah, ọ̀rẹ́ ọgbà ìgbékọ̀ rẹ̀ ni wá ni ọ̀rẹ́ kíni kò ní da afọ́ rẹ̀ náà àní tó ń ṣe ọ̀dá ah, so torí de eléyìí ló fi jẹ́ gbogbo tàǹbà ń ṣe láyé tó bá yẹ kórè òdodo lẹ́yìn bá wà ẹ dín ọ̀rẹ́ yín torí pé tí ẹ bá ti lọ́rẹ̀ẹ́ tó bá pọ̀ mọ mọ mọ pè yín níjà ẹ ní sòdodo ẹ ní sòdodo torí ẹ ló ṣe jẹ́ pé ibi táyé bá ń yí lọ àwọn òní bá wọn yí lọ bẹ̀rẹ̀ tó bá wọn yí lọ sídìí tó dáa wọn bá wa mẹ́ tó bá ń yí lọ sídìí àìdá ìdí dáadáa làwọn yìí lọ torí ànábì náà ti sọ fún wa látọkùnú ìmáà ẹ mẹsẹ jẹ ẹni tí wọn máa dásà àbí táyé bá yí lọ láàmú bá wọn yí lọ tẹ ẹ máa sọ pé tí wọn bá ṣe tí wọn bá ṣe dáadáa á bá wọn ṣe tí wọn bá sì dípa ìdá wọn ṣe àwa náà bá wọn ṣe àìdá ànábì ni ẹ má sọ bẹ́ẹ̀ dáadáa ní kẹyìn ọmọ ṣe ń gbogbo gbà torí de eléyìí bá ń kìlọ̀ fánàbí wa sallallahu alaihi wa sallam níbi àti máa tẹ̀lé fẹ̀ẹ́nù àwọn kí lọ́wọ́ bá yìí wá jẹ́ lónìí láwùjọ wa débi tó bàjẹ́ dé ebi fẹnu náà ọ̀pọ̀lọpọ̀ má jẹ ya pa sáwọn èèyàn má jẹ kó wọn máa wò pé tèmi ti di tèmi ṣe jẹ bá ẹjẹ agbẹnu lọ wọn kó láyé dákẹ́ ká sì sọ ìdínú tó fi jẹ pé ẹsìn wọn parẹ́ ẹsìn wọn pamọ́ ẹsìn ń parẹ́ ń pamọ́ ń parẹ́ ń pamọ́ ẹ ra àwọn tó ṣe pé wọn lọ kẹ́kọ̀ọ́ ẹsìn wa lódodo tán kọ tán kọ lẹ́kọ̀ọ́ tó ṣe pé ó dúró dángájíá dáadáa ó sì ti parẹ́ mọ́ ọ la lèmọ́dá nítorí wípé ibi táyé ń yí lọ làwọn náà bá wọn yí lọ gbogbo àwọn ti kọ́kọ́ dé tó ti sọ ńtọ́ ta kó ntẹ́ǹsì tí gbogbo yẹn ti sọ ọjọ́ sọ́ra ọjọ́ sọ́ra táwọn èèyàn ń ṣe nu fún tó bí bàbá rẹ wọ́n ti ń ṣe o kò sì pé méjì lọ́dọ̀ mi o ìyá ní kìlọ̀ fọ́mọ wọn o pé méjì lọ́dọ̀ mi bó o sì pé méjì àbùrọ̀jẹ́ wọn àbùrọ̀jẹ́ kí n lajú lẹ̀ wọ́n máa wọ́n máa lù ọ́ pa lónà ọba di tó tọ́ sẹ́ńtẹ́fẹ́ salam salam ẹ wò bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn Islam ṣe parí láwùjọ ìdí ìnù tó bá ti tọ́ máa ti wá gbọ́rọ̀ lọ́nkàn àbí wọ́n gbá títì kan wọ́n gbọ́ kẹ́mi wọ́n á ah ah kí ni ha ọ lẹ́nu láti dọ́tọ́ lọ́ọ̀ ti rán ẹ̀bì ló ti wà bẹ́ẹ̀ okay torí ibi tá yé yí lọ tí àwọn ẹni tó mọ̀ náà bá yé yí lọ ló dé kẹ́kọ̀ọ́ mọ̀ parí ẹ̀yin náà lára ẹ̀sìn burú bàjẹ́ ẹ̀yin èèyàn gan tẹ́ ẹ̀kọ́ kéwù yẹn burú bàjẹ́ ẹ bá pé báwo ẹ̀rì pé ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ sọ pé ah, lágbájá náà ó lọ lẹ lárúbáwá ó lọ Saudi àmọ́ àmọ́ kò ń ṣe bomi dútiẹ̀. <laughs> kọ́dà ẹlòmíì tó sọ pé ṣé súnà ní ṣe ní àbí bíbí àkókò kú yóò lúwa rẹ̀ ẹ̀yin gan alára ẹ̀yin náà lẹ́yìn sí sọ wọ́n lẹ́nu pé ah, ó ti lé jù ó ti ṣe kiri kan sí ó ṣe ẹ̀yin náà lẹ́sìn máa pé eh, eh, eh, tiẹ̀ tiẹ̀ ah, àkókò mà báàlù súnà ní báàlù bíbí àti ẹni subhanallah kọ́dà ẹlòmíì sọ pé súnà tiẹ̀ bíbí àti ẹni <laughs> subhanallah ó túmọ̀ sí pé bọ́ọ̀ bá ní tàwọn èèyàn ìfẹ́ nu wọn ló ṣe. àkọ́kọ́ náà ìyá ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì ayé wá lépa apá afẹ́ rí ìyọnu àwọn èèyàn ká lè bá tẹ́bẹ̀yàn ni gbogbo wa tẹ́nìkan máa ń wá pé kẹ́ ẹ sòun sẹ́wọ̀n pé yóò sì wàhálà tọ́ba ni ẹ bàbá kí ni mo lè ṣe gan tẹ́ fi yọnu ẹ bá ní oṣù nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nígbà tó bá tún ṣe tán bá tún kálá ojú kí ló níta ní ṣe mo ti ṣe àná omi ìrántí ka gbogbo ẹ̀ fọ́njọ́ àbí òye ó tún ṣe nǹkan báyìí ó tún ṣe nǹkan báyìí lọ́ba tó kò mọ́ ńgbọ́ bá tún ṣe tó bá tún tán pé ó ti ṣàṣejù ń bẹ̀ àyọkúrò wà o ti kọjá ẹnu àlá ń yóò tún fà sẹ́yìn tó bá tún fà sẹ́yìn wọ́n tún ní mẹ́ta tún kù torí wọn ní tó bá pé ìyọnu àwọn èèyàn lẹ bá ń wá àfojúsùn ní téèyàn lè ba láìláì ìyọnu ọlọ́run yẹ ká máa wà o wallahu wa anabi sallallahu alaihi wasallam yẹ kẹ́ anabi gba tá anabi wà láyé nu anabi ti kú kò ní ìdí pípa anabi àti tó bá fẹ́ ṣẹbọ sọ́lọ̀ tẹ́lẹ̀ bá wa wa níbi àti máa tẹ́yìn bá ti mọ̀ pé ń tẹ̀sí òdodo bá tẹ̀sí mọ́ ẹ pé kò ní ẹja ń bá kàn nínú ẹ̀yẹn di òdodo mu aláàánú lọ́lọ́ ẹ̀rì kórì rẹ̀ lẹ́wà àwọn ẹrú ọlọ́run bẹ̀ àwọn ẹrú ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ ni ìbàjẹ́ yóò máa yí padà ìbàjẹ́ yóò yí padà tẹ́yìn sá ti lórí òdodo ìbàjẹ́ yí padà àwọn bẹ́ẹ̀ ni ọmọ dínkù láwùjọ àmọ́ ń jọ́ tẹ̀yìn náà tẹ́lẹ̀ dìímú tẹ́ bá fi lè lọ sọ́ọ̀lẹ̀ ní tí ó tún bàjẹ́ ojú ti tẹ́lẹ̀ lọ. ìdínú tọ́lọ̀ fi ń kìlọ̀ fanabi Muhammad sallallahu alaihi wasallam sọ́ra fún fẹ́ẹ́nu àwìn sọ́ra fati máa tẹ̀lé ní táwọn èèyàn ń fẹ́ tí ẹni pé kí lọ́lọ́wọ́n bá fi ràn nítọ́lọ́ fi ràn ní kọ́kọ́ tọ́ ọlọ́ni walaqad arsalna rusulan min qablik وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب الله سبحانه fún anabi sọlọ́lá àlùsọ́lá ń bí kékeré sì wọlé àkọ́kọ́ ránṣẹ́ tààrà ìwé ìsàdáadáa lẹ̀ nínú àwọn ránṣẹ́ nítorí pé àrán màláìka sáwọn èèyàn rẹ̀ àsìrán àlùjànnú sáwọn èèyàn rẹ̀ gbogbo àwọn ẹni tá à ti rán ṣáájú rẹ̀ èèyàn náà ni wọ́n fi tiẹ̀ ìwọ Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ni wọ́n fi tiẹ̀ àwọn náà máa máa lọ ọjà lọ ra tí wọ́n bá rà ok ẹni tí ń jẹun tí máa lọ ọjà tí èèyàn nu àbọ̀bọ̀ èèyàn nu màláíkà nu àbálìjà nu èèyàn nìyẹn torí eléyìí tánàbí bá máa ọjà èèyàn nìyẹn jẹun èèyàn nìyẹn ẹni tí bá ń sin jẹun tí máa torí tá a bá jẹun tán ó lè dìgbọ̀nsẹ̀ tá a bá jẹun tán ó lè dìtọ̀ ànábì tí ń lọ sọ́jà ó dájú pé bùkátà rẹ̀ ní ọ̀lọ́gbọ́n bẹ̀ yọ ra ntí ọ̀ra yọ ta ntọ́ fẹ́ ta tọ́ ọlọ́ni wàmà walaqad arsalna rusulan min qablik àti rán àwọn àránṣẹ́ wa ṣáájú rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa ja'alna lahum azwaja àwa sì wọn lẹ́ni tí fẹ́yàwó. àjẹ wọn níyàwó láyé wọn láwọn àyàwó láyé wọn táwa lọ fẹ́ fi ti tó ní yàwó wa anabi muhammad sallallahu alaihi wọn náà níyàwó so èèyàn ni wọn torí èèyàn ni máa fẹ́ yàwó torí ẹ anabi wa sallallahu alaihi náà níyàwó èèyàn tó bá sì ti níyàwó yóò bímọ wọn tó rí ìyá àtúnṣe wọn tó bímọ àwọn ọmọ náà tó bímọ wọn wọn ìwọ náà yàwó. wọn náà bí ma wọn ànábì náà lọ o tún ma fọlọ títí wà láyé ànábì sì láwọn àrọmọdọ́mọ láyé nínú àrọmọdọ́mọ ànábì sallallahu alaihi wasallam ẹni alimahdi ẹni ti mahdi tí ó wà nígbẹ̀yìn ayé tí ó fi ìṣèdọ́gba kún ilé ayé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìṣàbòsí kún ilé ayé mahdi. nínú àwọn aráalé ànábì nínú àwọn àrọmọdọ́mọ ànábì yóò wà lágbọn alhassan ọmọ ali ọmọ abi talib sẹ́sì mọ̀ pé aliyu ni baba hassan fatima níyà alhassan ànábì sì ni baba fatima torí ẹ ànábì sallallahu alaihi wasallam ó bímọ ànábì lọ́mọ ó tún lọ́mọ ọmọ àdúpẹ́ fọlọ́. tọ́ gbogbo ànábì iná ni wọ́n fẹ́ yàwó wò àwọn àwọn àyàfi tọ́lọ̀ wọn bá bá ṣe ní ẹni tí ò yàwó ẹ̀hẹ́n gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe sọ fún ànábì Zakariya alayhi salam. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين حصورا وانتم على زانتي نياو tó àmọ́ mélòó ni nínú àwọn ìránṣẹ́ ọlọ́run ọba yòókù tó níyàwó Zakariya bàbá rẹ̀ ṣe bíyàwó lónìí tó fi bí tọ́ tẹ́lẹ̀ báyé wa wọ́n wá sọ pé ìwọ sẹ̀sìn débi má fẹ́ ń o tara rẹ jẹ́ ni yẹn nígbà tó obìnrin bá mú ọ sọ ma bó ṣe máa kí àwọn ọmọ àjọ mọ́lẹ̀ ìbẹ́ yìí náà gbọ́ ti ń ṣẹlẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ti gba gbogbo ọmọ àjọ sùn kọ́dà ńgbà tí nǹkan bí ṣe ń kí ọkùnrin ní ní rọ́bìnrin kò tiẹ̀ subhana bẹ́ẹ̀ ni ọlọ́run dáyàn pé èèyàn máa wá ẹ̀yà oríṣi kejì náà ni ẹ̀hẹ́n ọlọ́tọ́ bá jọ́pọ̀ pin ni ẹ wà á máa wọ obìnrin tó bá kó obìnrin ni ẹ ọ máa wọ́kùnrin wọ́n á sọ pé o ti ṣẹ̀sìn débi máfẹ́yàwó ẹ̀sìn tó ń ṣe ó débi má lọ́kọ̀ àkéènì irọ́ lásán yóò fìdí dára irú wọn wọ́n fìdí dára tẹ́mánú wọn dá ibìkan lẹ̀ kó àwọn ọmọdé ọmọdé ni fadáfadá ọ̀gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀. ẹ̀ẹ́dì táwọn náà máa borí bíi ti mùsùlùmí wọ́n lè sọ pé àwa lady Fatima àwa lady Fatima kò má bà àbà ó kọ mùsùlùmí nìyẹn gbọlẹ́ tó ti rí so wọ́n á sì kó wọn borí wọ́n wá wọ àtúntò gáǹkan yóò débi orúnkún tọ́ tí wọ́n bá fẹ́ gbé ọkùnrin wọbẹ̀ wọ́n á lọ wọ́kùnrin tẹ́ pé kò tí ì nírùn wọn tẹ́kù gbogbo àgbọn rẹ̀ ń dán tẹ̀wọ̀kẹ́ni títí nírùngbọ̀n bí bá ń fa àgbọn ọmọ dúdú bọ́lọ̀mọ́ bá ti pọ̀ pé kí gbẹdẹ́gbẹdẹ́ ọwọ́ àbẹ̀ àdúgbò fọlọ̀ wọ́n ti tètè dáhùn pé olóyè èso fún un wọ́n ti wá wọ ẹni tó ṣe pé wọ́n lè páàkì rẹ̀ bí obìnrin òun náà wàá borí wọ́bẹ̀ tọ́ba ti lè wọ́bẹ̀ báyìí òun ni àwọn bá gbogbo wọn sùn àtòrí bọ́lọ̀ ṣe dáhìn ó nídìí ẹ̀yà kejì ọ̀họ́ torí délé adúpẹ́ fọlọ́ ọwọ́ alọ́ ń sẹ̀sìn kan pé kò gbọ́dọ̀ fẹ́ yà kò gbọ́dọ̀ fẹ́ yà sọ́mọ kó wọ́n kú fẹ́ yà tiẹ̀ ló kúkú bí ọ jábọ̀ ni wọ́n gbọ́dọ̀ fẹ́ yà o wọn pé bàbá tiẹ̀ kan sùn lọ́làlà lọ́ba lọ́ba lọ́ba rí ọ̀garando lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí bẹ́ẹ̀dì tàbí bẹ́ẹ̀ kọ́ tòtòrí ẹ̀kọ́ fẹ́ yà ó jáde kó yé tara rẹ̀ kí wọ́n náà lọ́kọ́ kó tara rẹ̀ pé kí ọjọ́ bó ti ṣe jẹ́ mọ́ ìyá rẹ̀. wọn làwọn fẹẹ fi jọ mariama ni àbẹ́rẹ́ rí nǹkan mọ́ pé mariama ọ̀lọ́kọ mariama sì si wọ́n lẹ́yìn ó sì wá bímọ àbẹ́rẹ́ ẹ gbogbo mùdùmùdù ara yẹn wà lọ ẹ̀ ní ẹ dá àwọn arúgbó tí ẹ ara yẹn bó ti ṣe وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله anabi kan ò lè mú mọ́jísà kan wá o fúnra ara rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda lọ anabi kan ò lè sọ pé ní ìsìn máa ṣe mọ́jísà kò sí àfi pẹ̀lú ìyọ̀ǹda lọ torí ẹ̀ lẹ́sẹ̀ rí ńgbà tó lọ́wọ́ bá ń sọ nípa anabi wa Isa alayhi salam wípé ẹ̀ẹ́. وأبرئ الأكمه والأبر وتبرئ الأكمه والأبرص بإذن so ìwọ ló ń wojú afọ́jú tó ń wà dẹ́tẹ̀ ń lajú afọ́jú ń wà dẹ́tẹ̀ bí ìdè wàyí tókèrèjò mọ́wútà bí ìdè gbà tó ń gbókù tó ń yọkù nù sàárè tí ń dìde pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kìí ṣe pẹ̀lú agbára rẹ̀ kò sẹ́nìkan tó lè dá nǹkan kan sí lẹ́yìn ọlọ́run. anabi musa ti ń na pọ̀pọ̀ ama nǹkan sọ́dà nàrí gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ń pa aláṣẹ ni. wa idh kọ musa liqawmihi faqulna idrib bi'asaka al-hajar ńgbà tí musa ń tọrọ omi táwọn èèyàn ń mú sọ́dà kò sí dá pọ̀pọ̀ rẹ̀ ara ara àpáta kò sí nǹkan kan tí ó jáde ah, bá wa ọlọ́run ní àwa la wá sọ fún pé ná pọ̀pọ̀ ọwọ́ rẹ máa ra àpáta ìgbà náà lomi tó jáde sọ ànábì kan ò lè dá nǹkan kan ara rẹ ẹ àfi pẹ̀lú ìyọ̀ǹda lọ ànábì kan ò lè dá mú àmì wá ẹ ọ sọ pé ẹ ti àá ti mọ pé kí gbogbo yẹn ọmọ forí rìn báyìí kò sí kankan tẹ́nìkan lè dá sí lẹ́yìn ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá torí ẹ̀ ọlọ́run ní anábì kan sí o tó lè dá mú àmì kan wá àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run èèyàn ni wọ́n fún èso ọlọ́run wọn lè dá nǹkan kan sí lẹ́yìn ọlọ́run torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́run ní kó sọ fún wa pé kul innama ana basharun mithlukum. yóò há ilẹ̀ sọ pé èèyàn bíi tiyín abara bíi tiyín lèmínà ìyàtọ̀ tó kà wá láàrin wa àtẹ̀yìn ni kọ́lọ̀ ránṣẹ́ sí ọlọ́run ránṣẹ́ sáwọ́ iṣẹ́ tọ́lọ́run wá ránṣẹ́ kò di èèyàn náà ní náà nínú àti Muslim ìgbà táwọn kan tí wọ́n wá tí wọ́n wá pariwo ẹnu lẹ́bàá lé lẹ́yìn tí wọ́n gbọ́ bá nàbì ṣe ń sin lọ táwọn afojú kéré níta nàbì máa ṣe pé ànábì lòun àwọn ń ta àwọn àwọn máa ṣe pèyàmù lẹ́yìn àwọn òní sùn bákan náà àwọn máa ṣe sùyàmù ni àwọn òní sínú mọ́ àwọn ò sì ní fẹ́ yàwó mọ́ a ànábì gbọ́rọ̀ tí wọ́n sọ wá ní èmi tèmi o fa ọ̀ṣọ́wọ̀mù wà ọ̀fùtà èmi àmà ṣe sùyàmù àmà sínú ní bákan náà wà àkóòmù wà àná màá dìde ṣe kìyàmù lẹ́yìn lẹ́yìn rẹ̀ kọ́ màá lọ sùn ìní yàrá mi wéèrè wàá ṣe kìyàmù lẹ́yìn títí lẹ́fí mọ́ wá sojú rẹ̀ gàdà wá mọ́sálásí sẹ́wọ̀n pé kátètè pàkíyèsí ni pé ẹ máa sùn lóru ẹ̀hìn ó ṣe kìyàmù lẹ́yìn débi kan tún lọ padà sùn bákan náà wà á kolo dẹ́sẹ̀ à èmi àwọn àjọ ọbẹ̀ Allah anabi wa nù màmá àjọ ọbẹ̀ tọ́ ma fi òkèlè tọ́ ma fi rún ẹja gbígbẹ́ ẹ máa pé nǹkan ṣe yan kò kìí ṣe polo orí mbẹ kìí ṣòróró à ọbẹ̀ ó sì fi sán àmàlà àdéhùn bẹ́ẹ̀ àwọn afi ń rọ gbígbẹ kéèké náà àwọn afi ń ṣèkejì àmàlà sẹ́yìn máa pé lè yọ máa kó tó di kọ́rọ́ nà lọ èmi máa jọbẹ̀ bẹ́ẹ̀ lànà bí wọ́n sọ sì máa fẹ́ obìnrin máa fẹ́ yàwó bẹ́ẹ̀ ilé fi ń yé wa torí ẹ o rẹ nìkan kan fi jọ wọn á sọ pé òní fẹ́ yàwó òní fẹ́ yàwó báwo àkí ló ń ṣe ọ sẹ́wọ̀n kí tábà lọ́mọ kan ní ìsìn ó ti ń dàgbà wọ́n kàn ń dàgbà lọ wọ́n kàn ń dàgbà lọ gbà ó mú yàwó kí ló ń ṣe ọ à sẹ́wọ̀n kí díẹ̀ díẹ̀ díẹ̀ abọ́ gbàdùn tí o sì pé jìrì òṣìṣẹ́ ọ̀ tó ń torí pé ọ̀rọ̀ iná ti ń jó lórí kókó bọ̀ọ̀lù nítorí pé kí láǹfààní pọ́ǹkàn dàgbà dànù tó o bá fẹ́ yàwó torí ẹ̀ ló sì jẹ́ pé kó o náà bá ti níyàwó tó fẹ́ yàwó sí tó fẹ́ yàwó sí gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas radiyallahu anhuma ti sọ ó lè fẹ́ yàwó torí pé ẹni tó lọ́lá jù nínú àlùmọ́ yìí níyàwó rẹ̀ pọ̀ jù anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì ọgbàdàn ò bára rẹ̀ ń tanra rẹ̀ jẹ ó ní ìyàwó kan wọ́n ṣe ṣe ṣe kọ́fẹ́ mi wọ́n sálẹ̀ ọ̀kan náà ìyàwó wa kú nàti ìyàwó wa kú ó tún wá ní bóun ó sì máa sáyé lọ bí ọba gbà lẹ́rọ ẹ mú un tú láti ẹ fẹ́ ìyàwó mi fún yọ kàn para rẹ̀ dànù láti ẹ fẹ́ ìyàwó mi fún ọmọ adágbé tó torí di eléyìí Islam kọ ẹ fẹ́ ìyàwó ẹ fẹ́ ìyàwó ẹ mi fẹ́ wàhálà àwọn obìnrin ah, wàhálà tàwọn ọkùnrin náà kọ àwọn obìnrin náà fẹ́ àjọ máa wàhálà ara wa ni àjọ máa fìtínà ara wa ni títí táyé òfin ti pé kálukú sinmi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ tọ́ anábìíní fama rọ́gìbà ń sunnati falaysa minni gbogbo ẹni tó bá ti kọ ìlànà tèmi kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn orí ọ̀dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ọ wá ní kan kò lè mú àmì kan wá o àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run táwọn èèyàn bá ń takò ànábì tí wọ́n sọ pé kó mú àmì wá fáwọn tí ó jẹ́ káwọn dá mọ̀ pé ànábì ọlọ́run ànábì yẹn ò lè dá mú wá ọlọ́run ni ó mú wá tó bá wù ọlọ́run tí ò bá sì wù ọlọ́run gẹ́gẹ́ bí ànábì wa eh, ànábì Yunus aleyhi salam tẹ́wọ̀n pé ìgbà tí àwọn èèyàn rẹ̀ wọ́n gun kiri kọjá ewé wọ́n kọ̀ láti gbàgbọ́ Yunus wá dájọ́ parun fún un ṣe mọ̀ pé ọlọ́ọ̀ni ọ̀pá wọn èèyàn anábì ò lè dá nǹkan kan sí ọlọ́ọ̀ni ó sì Yunus dájọ́ parun fún wọn pé ẹ jókòó jọba ẹ tí yàn bá yẹn Yunus pẹ́yìn dà lérò pé ọ̀nà ògbélé gbọ́ kọ́lọ́ ti gbọ́n pa wọn báwọn náà ṣe rí tí Yunus lọ tán wọn yà túbá túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ sì gbà tútú bá kàkà kí parun òde kí parun òde o ilé wọn tún fẹlẹ lẹnu wọn tún sẹmí lọ Yunus wá dé wá wá pé a àwọn tá a sọ pé wọn parun kí ló dé tí wọn ò parun àwọn ti túbà Ọlọ́run ti gbà tútúbà o tẹ́lẹ̀ náà ṣé Ọlọ́run ráwọn ànẹbí kó lè máa pa àwọn èèyàn rún Ọlọ́run ráwọn ànẹbí kó lè máa pa àwọn èèyàn rún Ọlọ́run ànẹbí kó lè bá jí sí Ọlọ́run káwọn yóò lè bá gbọ́ kó lè bá gbà wọ́n ti gbọ́ wọ́n ti gbà kí lápá wọn rún sí inú wa bí Yunus aleyhi salam ó bínú síta ní gánà <laughs> Yunus wa bínú ká gé kúrú bá Yunus bínú ẹn tòrọ lọ ọsẹ bínú sí bínú sọlọ pékè Yunus bínú lọ bá gbọ bá mórí lókun wọ́n ti fẹ́ fi gbogbo agbègbè yìí lẹ ok nbola fẹ́ sálọ mọlọ wọn ba lọ́wọ́ tí ò ní jẹ́ kórìí ilé Ọlọ́run náà làwọn. wọn wá ọkọ̀ ju omi yóò rò pọ̀ lọ ọlọ́run á tẹ wọn tẹ wọn tẹ wọn tẹ wọn fi wá dá àwọn òkun ọ̀gá kọ̀ wá fura pé àwọn ti pọ̀ débi kó àwọn ń pọ̀ èèyàn ti lé èèyàn kan ló sì lè bàbá yìí wọ́n sì gbé kan Yunus <laughs> so wọ́n á ṣe èmúje torí pé gbogbo wọn lọ́dọ́gba.

torí ànábì Ọlọ́run mẹsì wá sọ sódò nù lọjà bá gbé mi kàndínyà lódìdí pé bí ìgbà tí èèyàn jábọ́ lórí ọ̀pẹ kò wá ṣubú lẹ̀ ó tún bọ́ kàkà so subhanallah so báyìí ẹja gbé mi kàndínyà mi Ọlọ́run á ní mọ́rùn eegun rẹ̀ o wọ́n sì ṣe léṣe bá ń gbé pamọ́ rẹ̀ torí rẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kò ṣe bínú sí o ànábì kan ò lè sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́ọ̀ni ò jọ ṣẹlẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn ànábì rí pé wàá làwọn èèyàn lásán àwọn akpọ́rọ́ǹtù tẹ́nìkan àwọn afẹnu wa rọ́ọ̀fù wípé àwọn ní àdúrà kan àdúrà kàn ń pa kátà ní pa pé ọlọ́run hee inna lillahi wa inna ilaihi raji'un ọmọ èèyàn mọ́ ọlọ́run pé àwọn kan ọlọ́run pa láti ṣe ní tí ọ̀fẹ́ sí bóòlù ọmọ èèyàn sì máa fẹnu wa rọ́ọ̀fù tí wọ́n máa sọ pé tọ́lọ́wọ́n bá fẹ́ ṣe gan-an làwa máa mú ṣe ẹ̀yin gẹ́gẹ́ bíi tani tani dọ́ọ̀mà awọ awọ àríọ́. wọn náà lọ́ọ́ máa sọ pé ntọ́nà ọba fẹ́ sí gan lẹ́yìn máa sọ pé kò sí inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́wọ́n bá wà ní agbára púpọ̀ ọlọ́wọ́n sì tún dẹrù wọn yóò máa wò àràn títí ìjọ tí ọba gbà wọn. torí akramakumullah anábì kan kò lè dámú àmì wá àfi pẹ̀lú ìyọ̀dọ̀ lọ gbogbo bá gbọ́ kan ó mi ó jẹ́ kínní kan ó jẹ́ kínní kọ̀ ọlọ́run ọba ni ló mú wa. màdá nàbí sallallahu alaihi wasallam ní ìgbà tí wọ́n ń jagun Hunain táwọn kèfèrí táwọn ń lọ gẹ́gẹ́ wọ́n ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand táwọn mùsùlùmí jẹ́ ẹgbẹ̀rún méjìlá péré òǹkà tí àwa mùsùlùmí ti jọ wá lójújọ́ ọ̀hún tó rà ṣe bẹ́ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ rí lójú ogun débi ká tún da lásà pé lánàgọlábẹ́lì yẹ́wò mẹ́mẹ́ ń kìlà á kéré ló ń kà á ń bọ̀sibọ́sí pé ẹnìkan wà á borí wa lónìí àfa yíyọ tí wọ́n yọ síbi tí ọjọ́ ojú ìjà táwọn kèfèrí tú jáde tí wọ́n lọ bìbà bí èṣù á tani jọdẹ apẹ̀rẹ̀ lójú ọdẹ apààyàn kálukú túlẹ̀ kótó wá ti pé wọ́n ti wá sá jìnnà jìnnà kótó di kó tún sara wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì ànábì sallallahu alaihi wasallam ló dúró lójú òkú kò tún wá dúró kó lúgọ síbì kan nítorí ké tatata ni ike mi là ànábì mi ń èmi lọ́mọ Abdul Muttalib ẹ má bọ̀ a ah, àwọn sùnwọ̀n àwọn kò a bá fi lè lọ ṣe ìjákulẹ̀ fáwọn ẹbí lónìí táwọn kèfèrí bá fi lè pa ah! ìtàn tí mùsùlùmí ọ̀pá lórí wọn ni dáa kálukú tún ṣe kóra jọ pọ̀ nù wọn lọ bá nàbì sọ̀rọ̀ bá àwọn àlejò àlejò sọ̀rọ̀ anabi wa fi ọwọ́ rẹ̀ alákùnrin lè fi bu ìpẹ́ anabi wa da ìpẹ́ yẹn báyìí kò wá sí ẹyin ju ẹnìkan nínú àwọn kèfèrí yìí tí ìpẹ́ kún wọ́n kan tí ọ̀fẹ́ wọ̀. eda dákun ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn lọ́nà sọ pé wa ma ramayta idh ramayta walakinna kí rama ìwọ kọ́ lọ dà wọ́n lé lọ sọ wọn lóko nígbà tó sọ wọn lóko ọlọ́run ọba níta fẹ́ lónìí bá pé mẹ́wàá dà dé pẹ́ sí wọn gbogbo wọn kó sì máa wọ̀ káwọ́ bí òwò gbogbo èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand kò wá fi ẹyin jú kánlẹ̀ àfikọ́jọ́ pọ̀ wọ̀ bẹ̀. bí rabaraba ṣe bá wọn nù kálukú ọ̀ma tí ó sì mọ́ ok àti agbọ́pọ̀ àpọ̀ nǹkan ìjàwọ́ ó sì pọ̀ ọ̀dà àríran kálámà sá sẹ́yìn mọ̀ pé àwọn náà dẹni tá à ń nítorí pé wọn àríran ọwọ́ adịrọrọ di rọrùn fáwọn mùsùlùmí láti yanjú wọn báwọn mùsùlùmí ṣe borí ogun anábì kọ́ ló dé ìpẹ́ ọlọ́run ló dé ńgbà tánábì tó ń lọ táwọn kèfèrí Mákà tí wọ́n àwọn géńdégéńdé kí bá wọn sá àwọn àdá tó mú jáde pé ọba wa ó وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ọlọ́run ni a fi ebi gbogbo ojú wọn níwájú a fi bò wọn lẹ́yìn a bò ojú wọn birikiti wọn ò ríran ma anabi sì dàpọ̀ sí gbogbo wọn báyìí nígbà tí ń ka ayọ̀ wọn ò rí anabi tànàbì fi tànàbì náà lọ́dà ọlọ́run lọ́dà torí délé anabi kan ò lè ṣe nǹkan àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ lọ. nígbà tí sòrákọ̀ fẹ́ má nàbí sọ̀rọ̀lá àdùsọ kánàbí ló ní kẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ wọlé kìí sàn nàbí wa sọ̀rọ̀lá àdùsọ iqtarabati as-sa'atu wa inshaqqa al-qamar ọlọ́ni gbẹ̀ndẹ̀ al-qiyamah ti sí méjì gé ha ànábì kan kò lè mú àmì kan wá àyàfi omi níjọ Hudaybi ibe òtútù ẹ̀ lọ gbogbo àwọn sàhábà wa dúró lẹ́gbẹ̀ẹ́ kálukú náà ń wo omi ti àwọn lò á ẹ lómi ni ẹ náà lómi <laughs> àná ìbá kọ́ bọ́nu omi tí ó ń bẹ́lẹ̀ lọ́ba sì yọ ọwọ́ tàbí àlómi bá ń dà subhanallah oníkálukú sì bẹ̀rẹ̀ sí ní. mélòó lẹ jẹ́ ẹjọ́ náà wọ́n láwọn ń lọ bíi dọ́sìn mẹ́ẹ̀ẹ́dógún àbí yes kàkà pé eh, fifteen hundred kí ni fifteen hundred one thousand five àkè yorùbá náà sọ pé ọgọ́rùn-ún mẹ́ẹ̀ẹ́dógún àbí ọgọ́rùn-ún mẹ́ẹ̀ẹ́dógún ẹgbẹ̀rún kàtọ́ ọgọ́rùn-ún márùn-ún ọgọ́rùn-ún mẹ́ẹ̀ẹ́dógún fifteen hundred so kálukú sì romi lò ìwọ kọ́ ọ̀bọ mi bẹ́ẹ̀ kárí ọ̀wé tó wà lọ́wọ́ rẹ̀ tó bá ti kán tán náà so gbogbo eléyìí anabi ò lè dá sí àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ anabi kan ò lè dá àmìmú wa ẹ̀kọ́ mẹ́bí o ẹ rí i pé ọlọ́run máa ti ọ̀sẹ̀lẹ̀ jíjọ́ gbẹ̀dà ìyá lónìí ara àwọn èèyàn tí wọ́n máa pera wọn wípé àwọn jámọ̀ kankan àwọn ṣe mírèkù àbí ẹ̀kọ́ ni ẹ rí mírèkù o afọ́jú máa ríran adẹ́tẹ̀ máa rìn ẹ àwọn wọn ti pè àbí arọ máa rìn máa gbádùn ọmọ àka káwó gbogbo àwọn ọrọ burú àwọn ọ̀rọ̀ burú àwọn àwọn àmì tẹ́yìn ń gbọ́ nípa rẹ̀ tẹ́ kà nípa rẹ̀ nípa wọn kì í sagbára wọn ni wọ́n fi mú wa ìyọ̀ǹdọ̀ eléyìí jẹba لكل أجل كتاب gbogbo àkọọ́lẹ̀ ìgbà támì ọ̀sẹ̀lẹ̀ gbogbo gbogbo àmì tọ́lọ̀ ń kọ pé ọ̀sẹ̀lẹ̀ ó nígbà gbogbo àmì tọ́lọ̀ ń kọ pé ọ̀sẹ̀lẹ̀ ó ó lè fa wá ó lè fa wá ń láti kásìkò rè òtótó whoever you may be لكل أجل كتاب tafsir kan tafsiri mi gbogbo gbàtà dá fún kálukú níbẹ̀ lákọọ́lẹ̀ kò sí yí padà gbàtà dá fún ọkọ òkú níbẹ̀ lákọọ́lẹ̀ gbàtà dá pé wọ́n bí ọ níbẹ̀ lákọọ́lẹ̀ ìgbàtà dá pé ọ̀gá níbẹ̀ lákọọ́lẹ̀ gbàtà dá pé àdánwò ọbọ níbẹ̀ lákọọ́lẹ̀ likulli ajalin kitab gbàtà kọ́. gbẹ̀ngbà náà lọ́wọ́ rí o tó bà wọ́n ti jókòó fún dáwọ́ lẹ́ẹ̀mẹ́fà ẹ̀keje lọ́lọ́nkọ́ pé yọ tí ọba ti jókòó ẹlẹ́ẹ̀keje o yọkàn máa gbọ́ pé wọ́n ń gbàwé rẹ̀ lèkó lè ẹzẹ́lẹ́ kìtà ama mẹ́nìkan mr alágbájá ni ẹ lẹ́kítọ́rà kìnnìkan kan kò sí wàhálà àní kò tí àsìkò tọ́lọ̀ ni ò tò. tásìkò tọ́lọ̀ ń dá yẹn bá tó kò sẹ́ni tó lè di lọ́nà li kulli ajalin tó bẹ́ẹ̀ ni tábà mọ̀ báyẹn á máa struggle àmọ́ wọn bá láàmú bara jẹ́ á máa gbìyànjú wọn bá láàmú bara jẹ́ nítorí pé tásìkò tọ́lọ̀ ń bá tó nítorí wọ́n bọ̀ sí náà ta lẹni náà nínú wa tí ò ti fi ọ̀pọ̀lọpọ̀ ọgbà sí wàhálà lórí nǹkan kan tí ń wá láyé tọ́jẹ́ pé ọlọ́run ọba tún padà fún un àmọ́ ọlọ́run ọba ní àdánwò ó ní nǹkan tí máa mú jáde nínú àdánwò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrú ọlọ́run inú àdánwò nìjákulẹ̀ ti máa ṣẹlẹ̀ sí wọn nítorí pé tàdánwò bá dé tí gbogbo ọ̀nà bá dí ní tí máa sábà ṣẹlẹ̀ ni pé ìyẹn máa tún sábà ro èròkèrò sọlọ. So kódà ẹlòmíì ò tún sọ ọ ni yóò sọsọkú sọsọ lọ pé ah ó bá yẹ pé bá a máa gbádùn àná ó yẹ kó sáà ti àná torí pé òun ti wo pé gbogbo tóun ti ṣe a ah, òun ṣe sàrà òun ṣe gbá òun ṣàwo òun ṣe dáadáa òun ṣe kìyàmù lé òun ṣe kìyàmù nàá òun ṣe gbogbo ẹ gbogbo kìíní yóò ṣe kódà tẹ̀ máa tún sọ̀rọ̀ pé ah, àdánwò tó bá dé báyìí èèyàn máa bẹ lọ́nà kọ́ ẹ̀rọ dákun ẹ̀ dákun gba ti gbọ́ àti gbọ́ ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ kò ṣiṣẹ́ ó ní tọ́lọ̀ fẹ́ fà yọ ṣé wàá rí tọ́lọ̀ fẹ́ fà yọ ni pé ọlọ́run fẹ́ ṣàfihàn ìwọ tó máa tàràbà ìwọ tó máa pé ọlọ́run ọba ò ṣe fún ọ àtẹni tó ṣe sùúrù dópin torí kẹ́ni tó bá ṣe sùúrù dópin ní ọ̀padà rẹ́rìn nígbẹ̀yìn tẹ́rẹ́ntì ń bara jẹun títí ń sọsọ kú sọsọ lọ yọ kaba ma kẹyìnà torí ẹ ló sì jẹ pé lóko lè ajẹlé kìtà tásìkò tọlọ́run bá ti tòkò ní kú wàláhì tá a bá mẹlẹ yìí má ní wò ní bàjẹ́ pàápàá lágbọn àdánwò ẹnì pé ní ìsìlámù bá ń bẹ lọ́ọ̀nì àdánwò kan sèyìn a ń kọjá yìí wa a lè sọ wọ́n lọ́ọ̀ nǹkan yìí tí ó bọ́ sí láàrin òní sọ̀la ìtayọ àyè ni ìtayọ àyè gidigidi àwọn ti gbàgbé pé lè kó lé ajẹ́lé kìtà gbogbo nǹkan tọ́nà ń bá ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀làsìkò tiẹ̀ ṣùgbọ́n ìwọ máa bẹ lọ́n torí bíbẹ̀ tó ń tún bẹ lọ́n ẹ̀sìn yóò wá jẹ́ kí nǹkan tó bá dé kọ́pọ̀ fálùbáràkà yọ pọ̀ fún ìbùkún gidigidi eléyìí tí ọba ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ìbá sì pọ̀ ń bẹ lọ. àti lówó àlówó má ẹ wo bí àdánwò yẹn ṣe máa ń ṣe ọmọ yẹn wàhálà yóò sì ṣe àfẹnitọ́nà bá sàn nínú èèyàn ọgọ́rùn bóyá láàrin èèyàn kan tí ò ní sì ṣe tó jẹ́ pé máa ṣàdúrà náà lásán ni èyí ṣe pé ń forí jágbóògùn lọ tí ó fi sórí ibú gidi tí gbogbo wọn bá dúró lórí gbàdúrà láṣìí ẹ̀ríkẹ́ ní èèyàn ọgọ́rùn-ún ninety nine ọ̀fẹ́ pàápàá jùlọ tó lọ́ọ́ máa ní kádàáwò yẹn kọ́ máa lọ bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún wàhálà ẹ̀wọ̀n fẹ́ kódà ẹ gbọ́ tẹ́lómi ọ̀sọ̀rọ̀ káfìrí lẹ́nu tí ara yín ò ní gbà òun ti gbàgbé pé à kò sí tọ́lọ́wọ́n bá ṣe tó burú ìgbà tó fún ẹ ti ń dùn yẹn bó náà ni àsìkò tọ́lọ̀ bá sì tún ní kí nǹkan tó ń fọn yẹn kó fẹ́ rí débò náà ni àti níní àtàìní nǹkan níní wọ́n jẹ́ fọlọ̀ so therefore tí wọ́n bá ti gbà fọlọ̀ wàláhì ó rí i pé àdánwò gan ọlọ́run tó fi sínú orí mi fún ọlọ́run tó fi sínú orí mi fún ẹ jẹ́ ká fi síwájú wa inú àǹfààní tá a rí lónìí ni pé lè kulli ajalin kitab gbogbo nǹkan tó náà wọn bá fẹ́ ṣe ọ̀làsìkò kò dínà kí n bẹ lọ kò dínà kí n tọrọ tẹ́mi bá fẹ́ tọrọ ṣùgbọ́n mi o lágbára tí mo fi lè tú láṣẹ ọ lọ láti kan tí láti mú kí n tọ́lọ̀ ń dá pé bóyá lẹ́yìn ìgbà báyìí ni ó ṣẹlẹ̀ kó wá máa ṣẹlẹ̀ ní kíákíá ọlọ́run ọ̀fẹ́ nìkan lágbára ọlọ́run ọ̀fẹ́ nìkan lágbára tá a gbọ́dọ̀ gbà fọlọ́ ìjọba bàbá ti lélẹ̀ yìí ẹ̀rí pé ìyànjú wọn ò ní dúró àgbẹ̀kẹ̀lé wa sọ́lọ̀ ọ̀sùn ní bàjẹ́ àmọ́ tí èèyàn bá ti kùnà láti lélẹ̀ yìí yọ gbára lé ìyànjú rẹ̀ lásán àgbẹ̀kẹ̀lé rẹ̀ sọ́lọ̀ wọn wà bàjẹ́. bẹ́ẹ̀ bá ti gbà pé gbogbo nǹkan bẹ pẹ̀lú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ gbára léyànjú lásán àgbẹ́kẹ̀lé tẹ wá ní sọ́nà yóò wá bàjẹ́ tó ibẹ̀ tí máa forí já gbóògùn ibẹ̀ lẹ́yìn tí gbọ́ pé bàbá kan wà bá ti ló kọ́ rẹ̀ ẹ nìkan wà àtẹ́gùn ló ń lò a máa kiri káyé gbaná ẹ wá sẹ̀sẹ̀ mọ̀ pé àdánwò tí ì sẹ́yìn àdánwò tí ì sẹ́yìn tẹ́lẹ̀ ń palẹ̀ mọ́ ni torí ẹ̀ bi kulli ajalin kitab tọ́ àyà tó wá tẹ̀lé àbí nínú àyà yìí náà àhà àyà tó tẹ̀lé ọlọ́run bá wá ń sọ̀rọ̀ fún wa níbí yìí náà nípa kádàrà kádàrà ga púpọ̀ jẹ̀mọ́ àyà yìí ó sì ń bẹ nú àwọn àyà tó ṣe é pé ìtumọ̀ rẹ̀ ẹ sọ fún ìyá ọmọ tó gbọ́ ọmọ ọjà gbọ́. àyà yìí ó ń bẹ nù àwọn àyà tó ṣe pé ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afá onítẹ̀sí nítorí pé a ti gbàgbọ́ pé kádàrá kò ṣe yí padà kádàrá ò ṣe yí padà tí kádàrá ò bá ṣe yí padà ẹ bá ní wáyà yìí kakọkọ túmọ̀ rẹ̀ bó ti ṣe wá ọlọ́run ọba ẹlẹ́dàá wa oníyàmùhù Allahu ma yasha'u wa yuthbit ọlọ́run a máa pa ntọ́ wù rẹ̀ a sì máa fi ntọ́ wù a máa fi lẹ̀ a máa pa ntọ́ wù rẹ̀ a sì máa fẹsẹ̀ tó wù rìn lẹ̀. وعنده أم الكتاب ọ̀dọ̀ rẹ̀ nìyá tírà wà. ọlọ́run àmọ́ pàǹtọ́bà wù rẹ̀ nínú ìwé àkọọ́lẹ̀ in bracket àmọ́ pàǹtọ́bà wù rẹ̀ nínú ìwé àkọọ́lẹ̀ oníkàlùkù. a sì máa fi tọ́ba wù ú lẹ̀ kó ti ṣe wà nínú ìwé àkọọ́lẹ̀ oníkálukú. وعنده أم الكتاب ìyá gbogbo tírà Allahul Mahfuz ọ̀dọ̀ rẹ̀ ló wà. ṣé kádàrá ọgbà ká máa yí padà látìgbàdégbà àbí kò gba yíyí padà pàápàá jùlọ aláwọn ayé alukur'an tó ti fi hàn wá pé gbogbo nǹkan pẹ̀lú kádàrá tiẹ̀ inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan dá pẹ̀lú kádàrá tiẹ̀ ni atúláwọn hadith tó fi hàn wá pé ọ̀rọ̀ nípa kádàrá ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti tán lórí ẹ̀ ibi akọ́sí ti gbẹ gègé tá a fi kọ́ àti gbé sókè ti pẹ́ rufi'atil aqlam wa jaffatis suhuf ǹjẹ́ ọlọ́run ti tún sọ pé yamhu Allahu ma yasha ntọ́ba wọ ọlọ́run ọlọ́run máa parí wa yuthbit a sì máa fi ntọ́ba wò sílẹ̀ ìwọ ni máa parí. èwo ni fi lẹ̀ ńbọ ló sì wà ó sì tún sọ pé wà á ń dẹ̀wò Ummul Kitab oríṣiríṣi tafsir lọ wà lórí eléyìí ká tó wá sọ ìta wà nínú rẹ̀ ọlọ́run sọ pé bá a ṣe rán sallallahu kádàrá ń bẹ kádàrá yìí tá a á rí i pé ń bẹ nu kádàrá eléyìí tó ṣe pé ọlọ́run á máa parí a sì máa fi èyí tó bá fẹ́ sílẹ̀ Al-Imam Ibn Kathir rahimahullah ó ní ìyapa ń bẹ láàrin àwọn àfọ onítafsir lórí eléyìí àwọn púpọ̀ nínú wọn tó fi dórí Abdullah ibn Abbas radiyallahu anhuma wọ́n ní ìtumọ̀ ayà yamhu Allahu ma yasha'u wa yuthbit. ó ní iru yòdìrú amra sanati ọlọ́run ọba máa ń ṣe àkóso tí ó ṣẹlẹ̀ kan fẹ̀yẹ́mùhù máa ń ṣá yọ pàǹtọ́ba wù rẹ nù rẹ yọ pàǹtọ́ba wù rẹ nínú tó ti kọ fún kálukú pé ó ṣẹlẹ̀ lọ́dún kan sẹ́bẹ̀yìn mọ̀ pé ní alẹ́ alqadr táǹpẹ̀ ní laylatul qadr ọlọ́run máa ń kọ ní ọdún kan. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا ibẹ̀ lọ́lọ́run ti máa ń kọ àkọọ́lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ kan Ibn àti àwọn tó wà pẹ̀lú rẹ̀ ń bí wọ́n ní ní àsìkò yẹn Ọlọ́run máa ń pa wù fún yọ pa wù ó lè jẹ́ pé àwọn àìdá lọ́pàá fẹ́ lómi ó lè jẹ́ pé tó ọlọ́run wa pa bá wù rẹ yóò fi ntọ́ bá wù rẹ ọ̀pá ntọ́ wù rẹ ó fi wù rẹ àwọn nǹkan kan wá ń bẹ tó ṣe é ọlọ́run ẹlẹ́dàá wa kò ní í parẹ́ láéláé wa wọn ni eléyìí ni tọ́lọ̀ ọ̀hún parẹ́ láéláé ètò sọ pé wọ́n yóò bíi kíni àti kíni àṣàkọ orí ibú olórí ibú wọn ni kò ní parẹ́ wàsàádẹtù oríire ẹni tí ó ṣoríire kò ní parẹ́ wàlhàyàtù ìsẹ̀mí rẹ ìgbà tó lòdà kò ní yí padà wàlmọ́ọ̀tù ìgbà tó kù kò ní yí padà eléyìí jẹ́ tafsir kan ìpè yamhu Allahu ma yasha fi laylatil nílé Lailatul tụrụ ọlọ́run pa tó bá wù rẹ yóò fi tó bá wù sílẹ̀ wa indahu ummul kitab nítorí ní ṣe pẹ̀lú olórí ikú olórí ire ìgbà tó sẹ̀mí dà ìgbà tó kù kò ní yí padà eléyìí nínú nínú riwaya mi Ibn Abbas sọ pé yamhu gbogbo nǹkan gbogbo tó bá wù náà ló lè parẹ́ gbogbo tó bá wù ló lè fi sílẹ̀ illal hayata wal maut àyàfi ìsẹ̀mí àtòkù gbàwó lọ́sẹ̀mí dà gbàwó ló kò ní padà washaqa was'aada oríire àtòrí ibú kò ní parẹ́ torí léyìí níjọ ti síwájú tí ò ní parẹ́ kò ní yí padà torí ẹ̀ eléyìí jẹba àrí ẹ̀gbà wọ̀ọ̀rọ̀ kan gbà wá. wọ́n ní ọ̀kan nínú àwọn aṣáájú wa oúnjẹ mọ̀sọ́ ó bi mujahid mujahid ibn jabr tó ń kan náà àwọn tabi'i ọ̀kan náà ọmọ kí ibn abbas ó ní mo bi ibn abbas lé ó ní mo bi mujahid léèrè mo ní ara'ayta du'a ahadina wọ́n fẹ́ kẹ́ sọ fún mi àdúrà tí a máa ṣe yìí sọ́dà àbí ọ̀dà ó ní kí allahumma in wọ́n ọlọ́run tó bá kó o ti korúkọ mi sínú àwọn olóríire fa athbithu fihim ọlọ́run bá ń fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ sáàrin àwọn olóríire má jẹ́ sórí ibu. wa in kana fil ashqiya tó bá kó àwọn olórí ibu lọ kó kọ mi sí famhu famhu anhu ọlọ́run parẹ́ kó láàrin wọn má ṣe lólórí ibu waj'alhu su'ada forúkọ mi sáàrin àwọn olóríire. sádùn àyídá àbí ọ̀dà kọ́ gẹ́gẹ́ bí àdúrà أنا náà máa ń ṣe pé wọ́n lọ ij'al kulla qada'i qadaytahu lana khayra tí ó jẹ́ pé gbogbo ń tọ́ pàkọ́ọ̀lẹ̀ rẹ̀ fún wa rere ni mujahid olùmọ̀ńlá ni ọdún àwọn oníbẹ̀ ni àdúrà tó dáa olùmọ̀ wa pàdé mujahid ba'da dhalika bi hawlin aw akthar mo pàdé rẹ̀ lẹ́yìn ọdún kan àbí jù bẹ́ẹ̀ lọ fasa'altuhu 'an dhalik mo tún bi léèrè béèrè nǹkan náà ábàá ẹ sì máa béèrè dojúmọ́ bàbá yìí ó ní mo tún tóbi léèrè ó ní mujahid wa ka ọ̀rọ̀ lọ inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna mundhiri fiha yufraqu kullu amrin amrin hakim qa qaal ó ní yuqda fi laylatil qadr ó ní gbogbo dáadáa àtàyídáa. ṣé inú olórí ilé lèyàn wà àbí inú olórí ikú Lailatul Qadr lọ́lọ́run ọbọ ti kọ àkọọ́lẹ̀ ntí ó ṣẹlẹ̀ nínú ọdún arizikí ni mùsíbà ni gbogbo ẹ̀ lọ́lọ́run ọbọ kọ àmọ́ ìwé olórí rẹ ìwé olórí kèyí padà gbogbo eléyìí ọlọ́run kan lè lọ́tún kan ṣùgbọ́n lórí ibú àti lórí ire ó ti síwájú ọlọ́run dákun lórí ire ni kò sí wa kù àdúrà náà sì ni mùjáde tó ń sọ pé kẹmẹ sí mọ tọrọ lọ ti kọ olórí ire olórí ibú àmọ́ sàdúrà náà rabbana atina fid dunya hasan wa fil akhirati hasanatan wa qina adhaban nar tọ́ ọjọba tó lè bá yọ ilé ìjà àwọn àlàyé táwọn olùmọ̀ sí àwọn olùmọ̀ wa ṣàlàyé pé àyà wọn ń tẹ báwò ẹrí pé wọn sọ pé yẹn mọ lọ́ọ̀hún máa yẹ ṣọ́ ìwọ yóò tó bìtì wà á ń dáwó kó mọ kìtà wọn ní sẹmọ kíkà dàrá ìsòrí sí wà tó lọ́n ti kọ sínú lọ́ọ̀hìn máfò ṣáájú kó tó dá sọ́mà àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years ọlọ́run ti kọ gbogbo nǹkan lẹ̀ wọ́n wá ní àwọn kádàrá kan tún wà tó lọ́n kọ nínú màmá wa kádàrá kan tún wà tó lọ́n kọ lọ́dọọdún wọ́n ní kádàrá tó lọ́n kọ nínú ìyá wa àti tí ń kọ lọ́dọọdún yìí wọ́n lò ní ọba yamhullahu ma yasha'u wa yuthbitu lọ òun lọ́ba èyí tó bá wù ọlọ́run ọlọ́run máa ń parẹ́ èyí tó bá sì wù ọ máa fi sílẹ̀ àmọ́ wà índahu ummul kitab ètò ti wà nù lóhìl mahfuz wọn èyí yí padà ètò wà nù lóhìl mahfuz wọn èyí yí padà ìdí nu dáhùn gbogbo ẹni lọ́wọ́ al-mahfuz làwọn olùmọ̀ ní ìsinsàlàyé rẹ̀ fún wa wípé ntọ́lọ́ máa yí padà ntọ́ máa kọ́ ọ́ lẹ̀ bóyá nínú ìyá wa àbí wọn kọ́ lẹ̀ fún wa ní tí wọn kọ́ fún wa lè lẹ́tọ̀ kọ́tọ̀ ọgbà yìí padà tọ́lọ́mùbá fẹ́ yí padà àmọ́ tó ti kọ́ sínú lọ́hìn màfó kìí gbà yí padà àbí òye wa fẹ́ lè jẹ́ òtúnṣe jẹ́ àti bá àti bí àmà bẹ́ẹ̀ lọ́nà kíkọ́ lọ́wọ́ wa kọjá ọjọ́ pé ń tọkọ fún wa kọ́ ń tọ́ da nínú àdéhìí abdullah ọwọ anyi adi fi Thawban wọlé anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ yìí pé inna ar-rajula la yuhramu ar-rizqu bidhanbi yusibu ọlọ́run a máa dín náà rìsìkì máa yàn torí ẹsẹ̀ arabi kádàrá sí máa yí padà ọlọ́run yamhu Allahu ma yasha. ó ti kọ àkọọ́lẹ̀ pé wà á lówó kan wọn látàrí ẹsẹ̀ ọlọ́run bọ̀ wà kówó tọrọ tọrọ bí kọjá yìí pé ìyẹn ya ọ̀daràn ó ti wá wà náà àkọọ́lẹ̀ pé kíní kan bílíọ̀n yọ tiẹ̀ yamhu Allahu ma yasha tó tó bá jẹ́ pé kò bá ṣẹ̀ kò sì máa dẹ́ṣẹ̀ arizikì yẹn ọba tẹ̀ lọ torí ẹ̀jẹ̀ àmọ́ ẹ̀sìn tọ́lọ́ ẹ̀jẹ̀ àjẹnà sẹ́sẹ̀ nítorí pé ìtàn àfi ń wa ṣùgbọ́n gbà tọ́lọ̀ wọn fura ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ à ń ṣe à ń jìyà gan ní tá à ń rí látàrí wàhálà àti ìyá wa kò tó yà àti wàhálà tà sí so báyà látàrí ẹ̀ṣẹ̀ ọ̀nà ń dí mọ́ wa so yamhullahu ma yasha wala yaruddul qadara illa du'a kò sèntó lè yí kádàrá padà fàdùà yamhullahu ma yasha'u wa yuthbit látàrí pọ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run pàǹtọ́ bá wù rẹ̀. yóò fi ń tọ́ba wulẹ̀ torí kò sí tó lè yí kádàrà padà fi àdúrà ẹ̀ṣẹ̀ náà máa jẹ́ sábàbí tí kádàrà fi máa ṣe kí ni ti fi máa yí padà ó túmọ̀ sí pé ká máa gbogbo gbà ká máa tọrọ dáadáa gbogbo gbà nítorí pálá àrùn lọ́lọ́ tá à ń bá ń bẹ̀ àwọn ọ̀ma ń tọkọ fún wa àmà ń tọrọ dáadáa aláàánú. ó sì ti sọ pé ó máa ń pa tó bá wù rẹ ó máa fi tó bá wù sílẹ̀ kádàrá kúmá kò sí tó o lè tó o lè fi jẹ́ sábàbí àti yípadà àfàdúà àfi tó o bá tún sẹ́lọ̀ látàrí ẹ̀ṣẹ̀ rẹ rere tọ́lọ̀ ń kọ fún ọ o lè má tẹ̀ ọ́ lọ́wọ́ wala yazidu fil umri illa albirr kò sí nǹkan kan tí máa jẹ́ kẹ́mi ó gùn bíi títẹ̀lé tọ́lọ̀ òun náà sábàbí mi tún náà. àti pé ọrọ tí àwọn sàhábì sọ yẹn bíi Ibn Abbas nípa pé oríire orí ibú ìsẹ̀mí àti kú ìgbà tí ọ̀jẹ̀ kò sí tí ó lè yí padà àwọn àdìsí yẹn fi hàn wípé ó ṣeéṣe kọ́lọ́n tó fi kún ọjọ́ ayé rẹ̀ ṣùgbọ́n àlìmáàmù wọ́n gbogbo ẹ̀ pọ̀ nítorí wípé. walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run nílò ẹ̀mí kan lára tọ́jọ́ kù rẹ̀ bá pé Al-Imam An-Nawawi ó ní tùmọ̀ rẹ̀ ní wípé gbogbo ibi táwọn ìgbà sọ pé ọlọ́run fi kún ọjọ́ ayé rẹ̀ ọlọ́run fi kún ọjọ́ rẹ̀ yóò lè kún sí ìyẹn ní kọ́lọ́run fa àlùbáríkà sí. wọ́n ní ìtumọ̀ pẹ́mìí òun náà ni iye tí èèyàn bá rí sínú rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ nù wa ẹni tó yẹ kó lè lo ọgọ́rin ọdún àmọ́ tó jẹ́ pé ìṣirò pọ́mọ ọ̀sẹ̀ méjì péré ó lo ọdún torí kí ló gbèsè gbogbo ilé ayé náà kò wúlò rádaràda dàdàrà kánà bí ẹni tó lọ́sẹ̀ méjì ni ó rí ìsìn bẹ́ẹ̀ nù lo ọdún. tẹ́ pé ìṣirò ọdún rẹ̀ yóò sì máa lọ bí ẹgbẹ̀rún mẹ́ta ọdún ní àwọn dáadáa tó rí ṣe ń bẹ̀. tòǹtòrí ẹ̀ ní ní ìlú àwọn ọlọ́gbọ́n kìí ṣe iye ọjọ́ téèyàn lò láyé ni wọ́n máa fi yíyàn bí irú iṣẹ́ téèyàn rí gbèsè láyé. ṣé àwọn àṣírọ́rùn wọ̀ àṣírọ́rùn wọ̀ àṣírọ́rùn wọ̀ ọ̀pọ̀ ọ̀nù sẹ́rẹ̀ ṣé àwọn nǹkan tó jẹ́ pé ó ṣe ọmọ èèyàn láǹfààní ó ṣe wọ́n láǹfààní nídìí ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀ nù gbèsè ayé rẹ ni wọ́n sì máa wò pé bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí rẹ̀ ò jù báyìí lọ ṣùgbọ́n tó orí ṣe nínú ìgbésí ayé òun ọ̀nà lọ́pọ̀ ọ̀nà wa kí fi ìgbésí ayé kọ́lọ̀ wọn bẹ lẹ́dàá kó jẹ́ kí gbèsè ayé wọ́n dà kó fún wa ní dáadáa sí kó má sì lórí ibu so òní ni ọjọ́ àkíkọ̀ ọmọ wa kejì so aṣọ ni Aisha Aisha Anike Ọmọládé Abioti so kọ́lọ̀ wọn bá wò kọ́lọ̀ wọn sì lọ́mọ alálùbáràkà so inshallah ìsinú wà lọ́dọ̀ wa ń bì fún àkíkọ̀. ọmọ wa náà gbogbo ẹni tó ti bímọ ọlọ́run sọ ọlọ́mọ alálùbáríkà ẹni tí ń wojú ọlọ́run ọlọ́run ọgbọ́ dá wọn lóhùn ọlọ́run ọgbọ́ fún gbogbo ọlọ́mọ alálùbáríkà subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk